ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 السلام عليكم ورحمة الله وبركاته afi ọpẹ́ fún ọba àlekè ọlá allah subhanahu wa ta'ala tó ṣọwa díẹ̀ ní ní orí àkójọpọ̀ wa láti fi ọ̀rọ̀ ọba adẹ́dà allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ṣíra wa létí lórí ẹ̀sìn náà kí àgbọ́yé rẹ̀ kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó fi rọ̀ wá lọ́rùn láti múlò kó wá jẹ́ kí abánibi tó lérè ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó má dálò wá láyà atọrọ gáfárà fún àìlèwá ní ọ̀sẹ̀ tó kọjá torí rírẹ̀ tó rẹwà fún tìrìn àjò aago mẹ́jọ àbọ̀ wa tá a fi sí ọ̀nà là a fi sí ọ̀tí tó jẹ́ kí á tẹra díẹ̀ ní wípé torí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ti dé gẹ́gẹ́ bá a ṣe fi sí àdéhùn wípé inshallah kiri a sọ àmú ẹnu bà lórí ìmọ́tótó tó jẹ́ wípé ó ṣíwájú ìrun kíkí àti láti mú ẹnu bà ọ̀rọ̀ ìrun kíkí náà ìmọ́tótó tí ó yẹ ká sọ̀rọ̀ lé lórí ó pín sí ọ̀nà méjì èyí tó bá àwọn ọmọ ìyá wa lóbìnrin wí tí ń ṣe haid tàbí nifas èyí tó jẹ́ wípé àwọn ọkùnrin nìkan ni ó bá wí ó ní ti wùdó àlùwàlá tàwọn ọmọ ìyá wa lóbìnrin gbogbo ohun tí ó affect wa ó affect àwọn náà but tí wọ́n tún lékè ń látara kíni láti ẹ̀jẹ̀ nǹkan oṣù tàbí ẹ̀jẹ̀ ọmọ bíbí inshallah al-karim ọ̀rọ̀ nípa àlùwàlá tí ò bá sí àlùwàlá irun ò dúró àyàfi tí èèyàn bá wà níbi tọ́jẹ́ wípé kò sí bó ṣe lè rálùwàlá ṣe kò dẹ̀ sí bó ṣe lè rí tẹ́ ẹ̀ mọ́mù ṣe ọ wà láhàámọ́ tàbí wọ́n wà nínú ewu kan àsìkò òrùn dẹ̀ tó tó bá ti dé pé ó wà nínú irú kọ̀ǹdíṣàn wa irú kò báyìí ọ̀rọ̀ yẹn ni kó kírun ìbá jẹ́ pé kò ṣàlùwàlá tàbí kò ṣe tẹ̀yà mọ̀ torí wípé kó mú ìrun yẹn wá ọ̀rọ̀ yẹn ni lórí rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ṣáájú nínú àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó jíṣẹ́ ńlá sallam ràn wọ́n lọ tó jẹ́ wípé ẹni tí ìparun dé bá tí wọ́n ń wá ká àwọn gan ò rí ojú ráàyè débi pé wọ́n ó ti ẹ̀rọ mi láti fi ṣàlùwàlá tàbí wọ́n ó rí tẹ̀yàmámù ṣe wọ́n dẹ̀ kírun bẹ́ẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́làm ò dẹ̀ kọ̀ fún wọn pé wọ́n ṣe kírun bẹ́ẹ̀ torí pé kí ni tásìkò òun bá ti tó kò sí ẹ̀rí fún ẹ̀dá kankan láti ṣe àmóríbọ́ fún ìmú ọ̀ràn àyàn wa eléyìí pàtàkì ní gbogbo ìgbà tí ìbá ti ṣe pé eléyìí ká ṣe àlùwàlá ìmọ́tótó kúrò nínú ẹ̀gbin ká tó kírun ká tó ṣàlùwàlá ká tó kírun ọ̀ràn yẹn ni fún mùsùlùmí ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kó tábà kúrò nínú tọ̀ ọ̀rọ̀ yẹn ni fún mùsùlùmí kó tábà kúrò nínú ìgbẹ́ ọ̀ràn yẹn ni kó tó di wípé ó ṣe àlùwàlá ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń kọjá lọ́njọ́ kan ó wá dúró níbi sàárè méjì kan ó ní àwọn tí wọ́n ń bẹ́nu sàárè yìí ìyà ń jẹ wọ́n lọ́wọ́ báyìí nìsín ní tí wọ́n ń dẹ̀ ń jẹ ìyà lórí kìí ṣe tí ó le le téèyàn ò lè kóra ró fún nígbà wà láyé kọ́ ọ̀kan nínú wọn òun tiẹ̀ tó bá lọ gbọ̀nsẹ̀ tàbí tó bá tọ̀ kì í mára dáadáa tó n tí ń mú jẹ̀yà nínú sàárè nù èkejì n tó ń jẹ̀yà lé lórí nínú sàárè ò ní ọ̀rọ̀ ẹ̀yìn sísọ rìbà kéèyàn sọ̀rọ̀ mọ̀làkejì láì dá lẹ́yìn rẹ̀ so ló fi jẹ́ pé àwọn nǹkan yìí n tí ọlágbára ni nígbèsè ayé mùsùlùmí ìmọ́tótó kò nínú ẹ̀gbin ó pọn dandan lérí mùsùlùmí ní gbogbo ìgbà kó ṣe àmójútó ilé ìmọ́tótó ara ìmọ́tótó ibi tí ó ti ṣe ìjọsìn irun àti ìmọ́tótó ìtówọ̀ ìtówọ̀ sára kí ẹ̀gbin kó má sí níbẹ̀ eléyìí pàtàkì ní gbogbo ìgbà ọ̀ràn yẹn ni kí mùsùlùmí ṣe àlùwàlá omi àlùwàlá kì í pọ̀ omi tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam máa fi ń ṣàlùwàlá ká pa ọwọ́ méjì pọ̀ báyìí ẹ̀kún rẹ̀ ló máa ń fi ń ṣe àlùwàlá kìí ṣe wẹ̀ ló fi jẹ́ pé omi àlùwàlá sunna kìí ṣàn ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam Abdurrahman bin Auf òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam rí ibi tí ń ṣe àlùwàlá òjíṣẹ́ náà sáà sọ́nà àwọn aṣọ fún mahadha israf ìlómi àpàwó lélẹ́yìí sàbẹ̀ ọ ń dá òjíṣẹ́ náà sáà sọ́nà lóhùn wípé àfiwùdú israf ṣé iṣẹ́ àpà ó tún wà níbi àlùwàlá ṣíṣe ni òjíṣẹ́ náà sáà sọ́nà wà fún lẹ́sìn wípé walaw kunta la kódà ọba wà ní ẹ̀gbẹ́ ọ̀sà tàbí òkun ẹ̀ pé omi pọ̀ ń bẹ̀ ó fìrì dáadáa but ìyẹn ò wá sí ká wá máa lo omi nílò yàwàlù ní ṣókìní ọwọ́ méjì báyìí tá a bá papọ̀ olùjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là máa fi ń ṣàlùwàlà mẹ́rin rẹ̀ ní máa fi wẹ̀ àlùwàlà mùsùlùmí kì í ṣàn ló fi jẹ́ wípé imam sunna imam ahmed bin hanbal ó ń kí ọmọ rẹ̀ ń lọ wípé ṣọ́ra fún àlùwàlá ṣetán ó ní àlùwàlá wo ni àlùwàlá ṣetán ó ní kọ́ ọ máa ṣàlùwàlá kó mi máa ṣànlẹ̀ bí ìgbà tó jẹ́ pé àgbàrá òjò ń kọjá èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí inshallah alkarim tá a bá sọ̀rọ̀ nípa àlùwàlá á jáde á demonstrate ẹ̀ tàbí tá a bá rí gbá a try láti lò ó ká fi understand n tá à ń sọ pé kì í ṣe àfẹnusọ nìkan n tá a gbọ́dọ̀ kọ́ bá a ṣe ṣe nù. tí igbá bá fẹ̀ á gbé bá yẹ pé n tó kéré lẹ́nu ni á àlàáfíà tá a bá ti kọ́kọ́ fọ ọwọ́ ìmá ká kọ́kọ́ fọwọ́ kan èèyàn ọwọ́ ọ̀tún ká fọ ọwọ́ kejì ẹ̀wọ́ àlàáfíà tàbí ká fọ méjèèjì papọ̀ èké ìta bá ṣe but ká fọ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ló dáa jù olófẹsẹ̀ múlẹ̀ jù tá a ṣe léyìí tán ìmọ́tá àti lo miswak síwájú tàbí ó lè jẹ́ pé ìgbà tí a fẹ́ yọ ẹnu ẹ̀ náà la wá lo miswak a lo miswak wa á dá padà síbẹ̀ á wàá bu omi omi ọwọ́ díẹ̀ náà ni á fi sẹ́nu láti fi yọ ẹnu nù èyí tó ṣẹ́kù ń bẹ̀ á fà sí mú kánà nàbí sallallahu alayhi wa alihi wa sallam yubaliq fil istinshar illa idha kana sa'iman ìmọ̀ ń fa omi sí mú gán tí ìbá ti ṣe pé ń gbààwẹ̀ ìmọ̀ ń fà sí mú tọ́ba ti fọwọ́ ọ̀tún fi fà sí mú báyìí á wá fi ọwọ́ àlàáfíà á fi fà jáde á ṣe báyẹn lẹ́ẹ̀mẹ́ta tó bá ṣe léyìí tán á wá fọ ojú lẹ́ẹ̀mẹ́ta èyí ni wípé á mú omi á wọ́n sí ojú gbogbo àwọn ibi tó pamọ́ níbi ìpéǹpébi ẹ̀gbẹ́ ojú báyìí àti ibi tó pamọ́ níbi imú báyìí aṣọ bẹ́ẹ̀ náà ni ètè àti ibi ìsàlẹ̀ àgbọ̀n wa aṣọ dáadáa torí pé ọ̀gọ̀rọ̀ ọ̀gbà téèyàn ò bá ṣọ́ àwọn ibi báyìí ọwọ́ kan kọjá níbi ètè ni omi ò ní débẹ̀ ọwọ́ kan kọjá níbi imú ni omi ò ní dé ibi ìsàlẹ̀ rẹ̀ kì í dẹ̀ ṣe yẹn nìkan ibi ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ mú báyìí ọwọ́ kan lè kọjá ń bẹ̀ kó mi ọmọ débẹ̀ tàbí níbi ojú aṣọ gbogbo eléyìí níbi etí níbi ní apá ọ̀tún déètè kejì níbi orí bó láti mà ibi tójú dé ọwọ́ mẹ́ta yìí á fi síbi ìpéǹpéjú ibi tó ti dé ìníbi tá a ti bọ́rí ti bẹ̀rẹ̀ pàápàá jùlọ fẹ́ni tó bá parí tí ò sí ń fún un á fọ eléyìí dáadáa lẹ́ẹ̀mẹ́ta ẹni tó bá nírun gbọ̀n yóò make sure wípé o ń ṣe taklilul lihya òun fọwọ́ ha irun gbọ̀n òun dáadáa kí omi ó fi dé ìsàlẹ̀ rẹ̀ torí fífọ̀ ni wọ́n ní ká fọ̀ wọn ò sọ pé ká fomi pa. fàáìm ọwọ́ ọwọ́ tá a fọ̀ á bẹ̀rẹ̀ láti bi ọwọ́ bá a ṣe fọ̀ ọ́ níbi àlùwàlá bá a ṣe fọwọ́ nípìlẹ̀ àlùwàlá dé alàlẹ́ àkàl ibi ìgúnpá òjíṣẹ́ ńlá muhammad sallallahu Alaihi Wasallam. sallam ìmọ̀ lẹ́kún sí díẹ̀ kó wà lókè rẹ̀ kó fi jẹ́ pé kí ni àrídájú ti wà pé àti fọwọ́ débẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú sahih muslim ìmọ̀ fọ́ dé ibi òkè ọwọ́ báyìí tí ó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ níbi apá lẹ́ẹ̀mẹ́ta ìmọ̀ apá gbogbo orí láti pìlẹ̀ orí dé ẹ̀yìn ẹ̀gbà wa wá kó ṣe lẹ́ẹ̀kan ẹ̀gbà wa méjì wa ẹ̀gbà wa mẹ́ta wa ẹ̀ẹ̀kan òun ni alẹ́ àkọlù tá a bá ṣe méjì kò burú tá a bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta afdal torí ẹ̀rí tó wá nínú hadith tí ma ah, Sayyidina Uthman radiyallahu anhu tó gbà wá wípé bọ́ àlùwàlá òjíṣẹ́ ńlá sọ̀lá àṣálà ń ṣe rí rèé o ẹ̀ẹ̀mẹ́ta lọ parí nínú ẹgbà wa tọ́wá tọ́ba wí láwàní tàbí tọ́ba fi nǹkan borí yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ibi ìpìlẹ̀ orí yóò ra fa láwàní yẹn sókè yóò dà padà yóò wá fọwọ́ pa orí láwàní tàbí orí ní tọ́ba fi borí kó tó dá padà síwájú padà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe máa ṣe nìyẹn orí èyí tó bá ṣẹ́kù nínú tó fi pa orí ní máa mú lọ sétí àtinú etí àtìta etí méjèèjì ní máa pa padà tá a bá wá mú omi míì láti fi pa etí o kò sí láìfín bẹ́ẹ̀ but bí ṣe sábà máa ṣe é jù ni pé omi tó bá fi pa orí kù òní máa mú lọ sí etí sallallahu alayhi wa alayhi wa sallam ẹsẹ̀ ìyí máa fọ ẹsẹ̀ títí dé kókósẹ̀ tàbí kọjá kókósẹ̀ sókè díẹ̀ sí ìwà máa mú ọmọ àka ìyí máa làábọ̀ àárín ẹsẹ̀ kó má fi jẹ́ pé kí ni ibì kankan ṣẹ́kù níbi àárín ẹsẹ̀ tí omi ò dé ìwà máa ṣọ́ pàápàá jùlọ ibi àtẹ́lẹsẹ̀ tí omi lè kọjá ń bẹ̀ tí omi ò dẹ̀ ní débẹ̀ tàbí bí gìgísẹ̀ ó tiẹ̀ sọ wípé wailun lil aqab minan nar ìyà aná ìyà ń bẹ fún gìgísẹ̀ tá a fọ̀ tómi ò dé naam ok àti ibi táyé ibi tó bá fẹ́ ike naam so eléyìí ni ṣókí nínú bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam bó ṣe máa ń ṣe àlùwàlá rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kìí ṣe tí ó gba omi rẹpẹtẹ inṣàlá alkarim á demonstrate rẹ̀ nísìn <coughs> tó bá ṣe léyìí tán افكا كوجو سوكي كاسي اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم جعلني من التوابين وجعلني من المتطهرين وفي روايه وجعلني من عبادك الصالحين وجشن الله محمد صلى الله عليه وسلم ني تيان شي الوالا تانتو سو lẹ̀kùn àlìjánà gbogbo lẹ̀kùn àlìjánà ó ṣì kalẹ̀ fún un ntí ó kọ́ di àtiwọ́ ni àìtí kú. àlùwàlá wà ní ntọ́ pàtàkì tó yẹ kí mùsùlùmí máa ṣe ń gbogbo ìgbà tọ́rọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí pé istaqimu ẹ dúró déédéé o walan tasu ẹ lè máa rírì ká dúró déédéé wa'alamu ẹ mà dájú pé anna khayra amalikum as-salat ètò dájú nínú iṣẹ́ téèyàn fi rojú rẹ ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala jùlọ òun ni irun kíkí walan yuhafiza ala al-wudu illa mu'mina kò sí ẹnìkan tí máa ṣọ́ kóun wà nú àlùwàlá gbogbo ìgbà àfolùgbàgbọ́ òdodo ìyí fọ ẹ̀ṣẹ̀ rẹ fún èèyàn ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ nínú àsọ́ọ̀lẹ̀ rẹ̀ kan ó wípé thalathun mọ̀lìkàtún wa thalathun munjiyatun wa thalathun kàfàràtún wa thalathun darajat nǹkan mẹ́ta ìmọ̀ fa ìparun fún yàn nǹkan mẹ́ta ìmọ̀ jẹ́yàn ọ̀rá kò yọ nǹkan mẹ́ta ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn nǹkan mẹ́ta ìmọ̀ mú kíyàn gòkè àgbà fámìlì mọ̀lìkàt sórí mẹ́ta tí máa fa ìparun fún yàn yẹn fahawa mutaba fashu muta kéèyàn ní àwọn débi pé ń tó yẹ kó ṣe tó ọ̀ràn yẹn lé lórí kò fẹ́ náwó sí i nsà ń kówó jọ nsà nǹkan tí ó fi ṣe wa o ṣùgbọ́n kò bìkítà lórí rẹ̀ wàháwà mọ̀tẹ́bẹ̀ kí ẹ̀ máa tẹ̀lé fẹ́nu kò sí tí máa pa yín mú parun bẹ̀dà tó tó Allah subhanahu wa ta'ala ni sọ fún yín pé afara'ayta man ittakhadha ilahahu hawa fa'adallahu Allahu ala ilm ǹjẹ́ wo ò rí ẹni tó ṣorí burúkú bí ẹni tí ó sọ ìfẹ́ inú rẹ̀ di ọlọ́run rẹ̀ tí ń sìn fàdánlọ́wùláwà ala ilm ọlọ́run wá jẹ́ kó kúrò lójú ọ̀nà bó tiẹ̀ jẹ́ àwọn ẹ̀rí ni tí wọ́n máa fi tọ́ka sí o ṣùgbọ́n torí pé àwọn tọ́ka sí yìí tako ìfẹ́ kò ní tẹ̀lé. Allah subhanahu wa ta'ala wa khatama ala qalbihi wa ala basarihi ghisha ọlọ́run ọba wa di lọ́kàn ó di lọ́kàn látara yí pé kíni kò fódòdó gbọ́ bọ́ bá rí àmì ọba adẹ́dà tí ó fi súnmọ́ ọlọ́run ọba gan kò ní rí torí pé ọlọ́run ọba ti fi gàgá di lójú kọ́lọ́run yà wá burúkú. wà ìjábọ̀ lè má rí ibi kí èèyàn kọ́ máa jọra rẹ̀ lójú ìjọra ẹni lójú kò sí tí máa mú ìparun báyẹn tó kò sí bẹ́yẹn ṣe lè pàtàkì kó jẹ́ ẹrú ọlọ́run ọba tó tó bá ti fìjọra ẹni lójú kún ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ọba ṣègìmọ̀ lẹ́yìn àwọn ẹni ire tí wọ́n dáa jù lẹ́dà nígbà tí wọ́n lọ sí ogun Badru wọ́n gbára lọ́lọ́run ọba nìkan wọ́n jọra wọn lójú ìgbà wọn ò lo ogun mi ńkọ́ ìmúra tí wọ́n mú wọ́n wò yí pé pẹ̀lú eléyìí ó yẹ ká win Allah subhanahu wa ta'ala wá fẹ́ fi yẹn pé kèé ṣe eléyìí ní jẹ́yìn òun win onífa ajabatkum kathratukum pípọ̀ yín jọ yín lójú Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ kí wọ́n tọ́ ìyàwó ó wá tún sọ yí pé à tẹ́yìn bá tọ̀ àwọn kan ti tọ̀ síwájú yín òun ọlọ́run ọba ọ̀gbẹ́ni kankan tán n tí ń bẹ láàrin wọn àti wa ò ní pé ọba wa ni tiwa ni pé tí ń bẹ látọ̀dọ̀ tiwa sí ni pé kájẹ́rù rẹ̀ tápò tọkàntọkàn ọlọ́run rẹ̀ ní kankan ṣe ló fi jẹ́ pé ìjọra ẹni lójú ìmọ̀ tètè fa ìparun fẹ̀dà gbogbo ẹni tí ì bàjẹ́ èèyàn jọra rẹ̀ lójú mùsùlùmí kì í jọra rẹ̀ lójú bí ìràkúnmí ni mùsùlùmí bó ṣe ga tó tó bàbàrà tó bẹ́ẹ̀ náà ló lè tètè wálẹ̀ tó tọ́ba rẹ̀ rí tọ́tako tí ó fẹ́ ṣe torí pé ìfẹ́ nú ni tó ń fẹ́ ṣe bọ̀tẹ́ rí ni tọ́tako fẹ́ nú òun yóò ṣe kí ni yóò sàlámà. Allah subhanahu wa ta'ala fi sọ pé man li mu'minin wala mu'minatin idha qada Allahu rasuluhu amran an yakuna lahumul khiyara fi amrihim wa man ya'si Allah wa rasulahu faqad dalla dalalan muni kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ fún olùgbàdúgbò lọ́kùnrin tàbí lóbìnrin tó bá ti rí i pé ntọ́lọ́run ọba sọ nìyí tó jíṣẹ́ lọ́sà àṣálà ń ṣàlàyé rẹ̀ báyìí kó tún wá ní nǹkan míì tó fẹ́ ṣàyàn yàtọ̀ sí ti ọjọ́ òfin ọlọ́run ọba bó jíṣẹ́ lọ́sà àṣálà ń ṣe ṣàlàyé rẹ̀ wa man ya'si Allah wa rasulahu ẹnikẹ́ni tó yapa sí ti ó jẹ́ òfin ọlọ́run ọba bójú sẹ́nẹ́sàlá àṣàlám ṣe ṣàlàyé rẹ̀ fọ́kọ́dé ọ̀dàmọ̀bìyàn òjíṣẹ́ sẹ́nẹ́sàlá àṣàlám wa sọ pé wọ́sálásún mọ̀njìyàtù nǹkan mẹ́ta ìyí máa fa àkóyọ fẹ́dà ìyí máa jẹ́ kéèyàn jèrè kó ṣoríire kí ni nǹkan ó ní al-adl fúrídà inú rẹ ń dùn o ọ̀ ń banújẹ́ ò ń bínú kò ní kọ́ ọ wá yapa sí ìṣe déédé déédé òun ó ti di ntí ọ jẹ́ ọ pàtàkì níwájú rẹ bí ẹ̀mí ni ìṣe déédé ò ní takò ní gbogbo ìgbà ó bínú ni o òun dunnú síyàn ni o tí ó fi jẹ́ pé kí ni ọ̀tá rẹ kan ò ní wá jákàmùnà dáadáa látọ̀dọ̀ rẹ ọ̀rẹ́ rẹ kan ò ní wá lè sápamọ́ sí ọ lábẹ́ láti ṣàbòsí torí pé kí ni ẹni déédéé ni ẹ àtolórí àtọmẹyìn àtọkọ àtìyàwó àtọgáṣẹ àtọmọṣẹ àtọmọ àtòbí gbogbo wa ọlọ́run ọba ṣe eléyìí lọ́ranyàn fún wa ká ṣe déédéé. òjíṣẹ́ náà sáà sálàmù àti sọ pé wàlqasdu filqina wàlfaqr ó léwu ó rí jẹ ó rí mu tàbí ọwọ́ á rí jẹ ìmọ̀ ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ńgbà tó le kéèyàn má kọjá àlà ìgbà tó dẹ̀ tán kéèyàn má nẹ́nà àpà ọ pàtàkì ní gbogbo ìgbà òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wàá sọ pé kílẹ̀ kẹta wa khashiyatullah subhanahu wa ta'ala fi sirr wal alaniya ìmọ̀ páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba èyí ò ní í pé kí kọ̀kọ̀ èèyàn àti gbangba èèyàn kó dọ́gba. kí lọ́lọ́run sọ ó ní wa khashiya rahman bil àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n ń wá ń páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ ó ní fabashirhum bi magfiratin fún wọn ní ròdùnnú wípé ibi tí wọ́n bá kù sí ní kùsìkùsì á fojú fòrò fún wọn. wa ajrun karim àtẹ̀sán àpọ́nlé kílẹ̀ sàn àpọ́nlé o àlìjánnà ní ìdẹ̀ra òjíṣẹ́ náà sàrà sàlám fi ṣe kìlọ̀ ó ní àwọn kan wà ní gbangba ajọ́ gbìndé alikiyama iṣẹ́ rí yóò pọ̀ bí òkè tìámọ̀ níṣẹ́ rí bí òkè yẹn ṣe tóbi tó bẹ́ẹ̀ níṣẹ́ wọn iṣẹ́ rí wọn ó ṣe pọ̀ tó. ó ní ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala yóò dálù wọn láyà yóò fọ́n ká abraham Masora, yóò dàlú wọn láyà kò ní gbà níṣẹ́ rẹ lọ́wọ́ wọn kínìdí ó nítorí pé tí wọ́n bá dá wà ìpáyà ọlọ́run ọba ò sí pẹ̀lú wọn kò sí aburú tí wọn ò ní dánwò gbogbo à ń ṣe dáadáa wọn à ń ṣe dáadáa wọn ojú ayé nìkan ni òfin jẹ́ pé gbogbo ìgbà mùsùlùmí gbọ́dọ̀ máa ṣọ́ra kí kọ̀rọ̀ òun àti gbangba òun kọ́dọ̀gba òjíṣẹ́ lọ́sàn àṣàlà wa sọ pé fáàmà kafarat àwọn kan tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ ó ní isbagul wudu fi sabarat bó ṣe lè wù kí òtútù mú tó gẹ́gẹ́ bá a ṣe máa sọ àwọn tí wọ́n lè gbọ́ eléyìí dáadáa díẹ̀ ń bí bá lọ jọ́sìrì tàbí Kánò tàbí Zaria tàbí Sokoto lásìkò ọyẹ́ tọ́jẹ́ yìí pé àti fọwọ́ kan omi omi tó hó ló ṣẹ́jú ẹ̀ nísìn láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta tó bá gbé kalẹ̀ ó ti tutù tó fẹ́ gbọ́ yé dáadáa àfi tó bá dé Madina al-Munawwar ọyẹ́ tí ó mú débi pé yóò tún máa súfèé ọmọ gbọ̀n báyìí ọmọ ọmọ gbọ̀n báyìí ọ̀wá torí wípé n tí ó kọ dí ẹ̀rù ọbọ̀ nǹkan ṣe tutù tó yìí ọ wá pé àlùwàlá rẹ torí pípé àlùwàlá ohun tó pàtàkì mọ́ kí ẹ mú àlùwàlá wá bó ṣe kí ẹ ṣe tí ì ṣe pé à ń fi bọ́kẹ́ẹ̀tì kan ṣàlùwàlá o rárá níwọ̀ntúnwọ̀nsì bí ẹ ṣe fi ká ṣe. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni wàmáṣí bil aqdam ila jama'at yìí máa fẹsẹ̀ ní lọ lè kírun jama ní mọ́ṣáláṣí máa fẹsẹ̀ ní lọ yìí máa pa ẹ̀ṣẹ̀ rẹ. kílẹ̀ kẹta wà mọ́kútù fi masajid bada salawat yìí máa farabalẹ̀ sínú mọ́ṣáláṣí nígbà tó o bá kírun tán láti ṣe kíni láti mú àwọn àkàrò wa kì í ṣe pé ọ̀sálámà tàbáyé ọ̀dẹ̀ bẹ́sítà. kìí ṣe ṣe sí mùsùlùmí kìí ṣe ṣe ẹni tọ́lá gbọ́ yìí òjíṣẹ́ náà sàásán náà wá sọ pé fáàmì darajat àwọn nǹkan tí máa mú kí èèyàn gòkè àgbà wọlé àkọ́kọ́ rẹ̀ ifṣà salam asalaamu aleykum gbogbo ìgbà tó bá ti rọ́ọ̀mù àyà rẹ̀ ní mùsùlùmí gbọ́sẹ̀ mẹ́wàá lórí ni asalaamu aleykum débi pé tó o bá wọ mọ́ṣáláṣí àwọn èèyàn ń kírun wọn ò kírun asalaamu aleykum ó ṣèjọ́ jímọ̀ kì í ṣèjọ́ jímọ̀ asalaamu aleykum tó bá ti wọ mọ́ṣáláṣí tẹ́lẹ̀ tí wọ́n bá sálámà báwọn nínú òrun wọ́n á máa dáhùn lórí òrun ọ̀rọ̀ ọba adẹ́dà wá létà wípé rárá kí wọ́n má ṣe báyẹn má ló fi di wípé tí wọ́n bá ti sálámà báwọn síyàn lórí irun ìṣàárà lójíṣẹ́ náà sàrà sálàmù máa fi dáhùn asalaamu aleykum wọ́n ṣe báyìí ẹ̀fẹ́ ní tó wà lórí irun ẹni tí ó bá sí lórí irun yóò ṣe wà aleykum asalaam wa ifṣa salam ó nípa tó pàtàkì tó kó láwùjọ mùsùlùmí torí pé kí ni ó kọ ọlọ́run ọba ní asalam inú ọgbà àlìjánná ló ti wá tẹ́ ẹ bá fẹ́ kí fọkànbalẹ̀ wà láàrin yín òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹ̀fọn ká ifṣa salam òjíṣẹ́ náà sallallahu ní wà ìtẹ̀ àmùtọ̀ àm ìmọ̀ fáwọn èèyàn ló ń jẹjẹ́ Ah, ká kama ṣọ́ra wa ní ti dáadáa ọ̀ràn yẹn ni ah, nǹkan fẹ́ ha fún àwọn alágbájá wàláhi alazim kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ọ ṣẹlẹ̀ sójì ah, Fatima rẹ̀dí aláàánà ó mú nǹkan wá fójì ṣẹlẹ̀ sàá pé mo ṣe yìí bàbá mi gbọ́dọ̀ fẹnu bá ń bẹ̀ gbà tó o bá mọ ọjọ́ tí bàbá rẹ ti fi nǹkan kẹnu gbẹ̀yìn sallallahu alaihi wasallam. so àìríjẹ tí nǹkan bá fẹ́ ha kìí ṣe ẹ̀rí fúnyàn kọ́ wa sọ ọmọlúwàbí rẹ̀ ó lè gbòyàn ẹ̀ẹ́n but kìí ṣe tí ó wà tó kó sọ ọmọlúwàbí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí kò dé sẹ́ni tó lè ṣe sí. Si tó o lè di tó o lè kọ́dí tọ́lọ́wọ́n bá bá kádàrá rẹ̀ ọba kó ń gbogbo owó olówó owó ilé ayé kọ́ máa kójọ kọ́ máa kójọ kọ́ máa jíjọ ọ̀nkàn rira rẹ fún yàánú sàrè so àti máa ṣọ́n téèyàn jẹ ń tọ́ pàtàkì ni kọ́mọ́fà àdí pé ara tá à ń rè à ń rè fún ná kọ́lọ́run ó ṣì yà ọ̀yà bẹ́ẹ̀ ká máa ṣọ́. Hmm? bóyá nǹkan káwa náà nǹkan sí wọn oúnjẹ owó ẹgbà ẹ̀dákun ẹ má bínú nǹkan kan bá ọ wà òkè ìtààmú tààmù tàbí ká kákan ah! àti ẹni ẹni níta ṣe ń wa lé ni àníkẹ́yìn náà fẹnu bá ń bẹ̀ ni súnà ni kí ló jíṣẹ́ lára àṣọ là ń sọ ó ní tẹ́ ń bá ti ń jẹ́ kí eléyìí pọ̀ láàrin ara yín tahabu oni tahabu tí n bá ti ń pọ̀ ìfẹ́ ọmọ rinlẹ̀ láàrin yín ìfẹ́ ọmọ rinlẹ̀ bọ̀ tó ti nípa wọ́wọ́ ma ìkórira ọlọ́run ọba ọmọ gbìn sáàrin yín tó fi jẹ́ yí pé kò ní fẹ́ rí àní fẹ́ ríra wa sójú òjíṣẹ́ náà sọlá àṣọlá ní kílẹ̀ kẹta tí máa mú kéèyàn gòkè àgbà wassalatu bil layl wan nasu niyam ìmọ̀ jílòrù kírun nígbà tí gbogbo àwọn èèyàn bá sùn eléyìí pàtàkì ọ pàtàkì gá sharaful mumin qiyamuhu bil layl iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ó ní wípé kọ́ mọ́ fi gbogbo sùn bó ṣe lè wò kó kéré tó ìbáà ṣe méjì kó jí lóru kọ́yàn kó kọ́ bá ọba adẹ́dà kọ́ bá ní ìmùlẹ̀ ọba tó jẹ́ pé òun nìkan ló lè bàṣírí ẹ̀dá kó bẹ ọba adẹ́dà kó dá sí ọ̀rọ̀ tí mùsùlùmí ọba ti jẹ́ kí eléyìí ó fẹ́ri nínú ọ̀rọ̀ rẹ̀ yóò ṣoríire kọ́lá mọ́sáàjì aṣoríire tá a bá ní ká lu àgé yóò kò ní demonstrate tá à ń fẹ́ ìgbà pé ká gbé ká gbé igbá kan sí wa náà. Sure. ó ti tán. bisimilá. ẹ̀kún ọwọ́ méjì ni na ọwọ́ méjèèjì ta papọ̀ ọwọ́ méjèèjì ta papọ̀ ẹ̀kún ọ̀kan nìyẹn ó ní kó bẹ̀rẹ̀ ó ní ọbẹ̀rẹ̀ <laughs> o oh, need me need agema eh, ọwọ́ méjèèjì tí mo papọ̀ ẹ̀kún rẹ̀ ó ní ẹ̀kún ọwọ́ méjèèjì báwọn lójíṣẹ́ náà sáà fi ń ṣàlùwàlà mẹ́rin rẹ̀ ló fi ń ṣe kí ni ló fi ń wẹ̀ náà bismillah. àti tá a bá ṣe méjèèjì pọ̀ náà kò ní lẹ́ẹ̀fì bọ̀tí tá a ṣe yìí láti fi àsọtọ̀ ló bẹ́tà jù. tá a bá dẹ̀ ro orin kó tó di pa bẹ̀rẹ̀ kò ní lẹ́ẹ̀fì náà. أن لا إله إلا الله وهذا لا شريك له أشهد أن محمد عبد الرسول لما جاءني من التوابين جاءني من التوابين جاءني من عبادك الصالحين إيه تشكون نعم نعم ẹni tó bá wá fi omi bọ́kẹ́ẹ̀tì kan ṣàlùwàlá. bí ó bá ṣe yọ ṣàlàyé ara rẹ̀ fún ọba ẹlẹ́dàájọ́ gbendal kíámà torí dájúdájú eléyìí yapa sí àlùwàlá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam torí wípé kì í kọjá àlà bá a ṣe wẹ̀ tí ì fi ju <laughs> mẹ́rin lọ mẹ́rin eré yìí lọ àwọn ìyàwó wa ni wọ́n ṣàlàyé yìí mọ́ra ti pé àwọn ọmọbìnrin ó ní bàbá sùnà ọ̀yà ẹ wá ṣe ẹ fi wẹ̀ kárí àti rítà lọ́wọ́ la ó dẹ̀ ṣẹ́kù báyìí náà alhamdulillah so ó jẹ́ kí àwọn náà súnkì mo ní ẹ̀rí ni o à ń sọ́n gbangba àti sísọ́ǹta ẹ̀rí ni fún yín tá a bá wẹ̀wẹ̀ ọṣẹ àwẹ̀ lọ́tọ̀ èyí ń ṣe ìwẹ̀ ìbáàdà bọ̀tẹ́ eléyìí tààbùdí ìwẹ̀ ìbáàdà lélẹ́yìí bọ́lọ́n ritual barakalafik bí ọlọ́run ọba ṣe fi kójìṣẹ́ lásà islam kó fi kọ́ wa la gbọ́dọ̀ ṣe kọ́lọ́run ọba má jẹ́ ká kọjá àlà rẹ̀ now ìbéèrè kásìmọ́ báyìí tàbí ìbéèrè lórí naam wudu naam fẹ́ na abakadija ọ̀fẹ́ na kutubi idan. now one two eh? three four five six seven eight nine <laughs> one two ó dáa mo fẹ́ tún pín ní nọ́mbà three ti kú. ó ní o lè máa sinmi kó o gbé wa máìkì wa. àwọn tó bá ní ìbéèrè kan náà one two three four five six seven. ìbọ́dà ló ti wá. ok seven da rárá àárín yìí ni ta seven Okay, ta six six seven eight ẹnu ọwọ́ kí n rí nine afa àtọ́dé fìlà white ten for now number one. salaamaleykum. wa alaykum Ah, ayakala ya sheikh. ayak. Ah, nígbà tí a ní ọwọ́ tẹ ní ọwọ́ mi tí òsínlá muhammad salam tó gbẹnu yín sọ fún wa pé ọwọ́ ẹ̀kún ọwọ́ méjì bẹ́ẹ̀ ṣe é wẹ̀. bẹ́ẹ̀ no rárá ìpapọ̀ báyìí ìpapọ̀ mẹ́rin bẹ́ẹ̀ ó ṣe é wẹ̀. mẹ́rin báyìí tá a papọ̀ báyìí múdù rẹ̀ nù. a rí i pé tá a bá fẹ́ yọ kíni wá ní múdù òjíṣẹ́ náà sàlám hmm. ọwọ́ tá a bá papọ̀ báyìí mélòó. ní ìpáyà ìbéèrè àbéèrè jù. n bá sọ pé ọwọ́ tí yín ó yàtọ̀ bẹ́ẹ̀ni ara tèmi náà dẹ̀ yàtọ̀ sí tiẹ̀. jazakallah khairan jazakallah khairan ẹlẹ́ẹ̀kejì tó jọ ọmọ bẹ́ẹ̀ ni pé nígbà tí ẹ sọ pé omi sáwà. bẹ́ẹ̀ni pé a lè fi ṣe ìwẹ̀ ìbáradà náà. bẹ́ẹ̀ni àwa ní Dafiya a rọra ṣe tí ó máa kán tó tó tó bí ìtọ̀ tí òfin ní jẹ́ pé a wà waste omi Islam ó kórìíra wastage nínú gbogbo nǹkan ibẹ̀ ní dẹ̀ ti bẹ̀rẹ̀ wastage irú nǹkan bá wastage àsìkò wastage owó wastage ọ̀rọ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan á sọ ní ṣókí bó ṣe bá mu láì waste àsìkò láì waste nǹkan kan mm. a máa ṣe ni níwọ̀ntúnwọ̀nsì gbogbo ẹ̀ pátápátá. jẹ́sẹ̀ kọ̀lọ́kọ̀. na one two asalaamualeykum wa rahmatulah. wa kasalaam tala barakate ana ah, radeed. ìgbà tí ẹ ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé tí anabi sallallahu alayhi wa sallam tó bá parí àlùwàlá tán yóò wá síjú wo sánmà. bẹ́ẹ̀ni. naam mo fẹ́ kẹ́ ṣàlàyé lórí ẹ̀. rárá yóò ṣe ashadu allah ilaha illallah wahadahu la sharikala. نعم واشهد ان محمد عبده ورسوله نعم اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين نعم kò ní wo sánmà. ẹ̀rí yẹn ò fi múná dóko tó but ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀. inshallah. inshallah. naam ọwọ́ a máa ṣe nǹkan kan ẹ̀ńdà tó bá ṣàlùwàlá tán most cases kí ẹ tó ṣàlùwàlá yóò fẹ́ yóò lọ tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣàlùwàlá tán yóò wá bu omi ọwọ́ kan báyìí yóò wá ṣí ibi ìsàlẹ̀ yóò wá fi wọn báyìí. torí ìgbà tó o bá wà lórí ìrun tó o tọ̀ tán tó o tábà tán tó o ṣe gbogbo ẹ̀ tán o wá wà lórí ìrun àṣetán àkọ́kọ́ kò kó o rí ìrun ti o wá fẹ́ rẹ kó ròyìn ròyìn ọ tí o fi jẹ́ wípé o ò ní lè concentrate lórí lè jẹ́ irun máa ní feeling pé nǹkan nígbà míì tí ara rẹ ọba gbà mọ́ ọba kú lórí ìrun bọ́ ọba lọ yẹ̀wò kò ní sí nǹkan kan bẹ́ẹ̀. láti yanjú irú nǹkan báwọn tó ọba ti rọra ṣe báwọn tó bu omi tó bá ti ń sọ pé nǹkan kankan ó ní ara omi tí mo bu wọn ni. kò ní ráàyè gbá ọká bíi bọ́ọ̀lù torí tó bá ti ráàyè gbá ọká kó tiẹ̀ jáde kúrò lórí ìrun ọlọ́yẹ̀wò sọmọ pé bó tiẹ̀ bá rùn ó ti kọ́kọ́ mú ọ kúrò lórí rẹ̀ náà inú rẹ̀ ọmọ dùn tọ́ ọba tiẹ̀ wá báraka yẹn ọ̀sábà pé so gbogbo ọ̀nà tí àṣetáàni òfin ní rí ìkápá lórí wa ó ní pé kí ni ká tẹ̀lé sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. ẹ sà sàmúlẹ̀kùn sà. wà á kà sàrà. ti nọ́bù yẹn. ń dà. iṣẹ́ ìlú bá fi nọ́ọ̀sù dé so that ẹlòmíì tó bá fẹ́ sọ́ǹtà á lè rẹ́fẹ́rẹ́nsì. nọ́sùs bẹ́ẹ̀ni ó yẹ mi mú mọ́mọ́. náà òjíṣẹ́ ńlá àṣàlà ń ṣàlùwà látàn ìjẹ́rú yìí bá sọ̀ kalẹ̀ ó ní ọ̀yà wọ́n lásùwàrà náà. number three. kọ́lọ́n kò jẹ́ kí a rí pẹ́sà. lórí dáadáa. kọ́lọ́n ṣe kìràkìtà wa ní ètí a fi jèrè lọ́jọ́ gbẹ̀dẹ̀ kíá. àmín. ìbéèrè tèmi sà ni pé ìgbà tí ẹ̀ ń ṣe àdúrà ìparí àlùwàlà fún wa. náà ní ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluh allahumma ij'alni min at-tawabin waj'alni min al-mutatahhirin waj'alni min ibadika as-salihin. náà. so èmi máa ń ṣe dé waj'alni min ibadika salihin náà so ọmọ ìyá kan wá pè mí sákèsì ìjọ kan pé ìyẹn ò sí ń bẹ̀. bẹ́ẹ̀ni pọ lórí last one yẹn ẹgbà àwọn afa kan fọ̀rọ̀ jomi tó rọrọ yìí pé àwọn ẹ̀rí tó mú wá gbogbo wọn lẹ ṣùgbọ́n tá a bá sùjọ yóò mú nǹkan yóò gbé fúkẹ́ sókè but èyí tó fọkàn balẹ̀ jù ni wípé waj'alni minal mutatahhirin. Naam. Jazakumullahu khair. Wonderful. Jazakumullahu khair. Assalamu alaikum. Wa alaikum assalam. Ọlọ́run bá wa lọ́rọ̀ mi lórí dáadáa. Àmì àtẹ̀yìn náà. Naam. A rí àwọn mọ́sálásí kan tó yẹ pé wọn ò ní ilé àlùalá. Naam. Wọ́n kàn kó àgé jọ. Hmm. Tàbá fẹ́ ṣàlùalá ń bẹ̀ ṣé ká lóso yẹn ṣó wà permitted? Ìlóso ṣàlùalá. Gbogbo bá wá ṣe rọ̀ ẹ lọ́rùn. Di hmm. eh. almuhim ṣàlùalá bí ó sùn náà wa. Tọ́ ẹlẹ́ẹ̀kejì sàdí pé ààrẹ ni tó yẹ pé wọ́n mọ̀lẹ́ nìrè ládùúgbò mùsùlùmí ni ó máa ń ta omi ó dẹ̀ tún máa fi ń ṣètò ọrẹ ṣùgbọ́n ilé tó opposite nígbà tí wọ́n máa ra àmì tí wọ́n máa ra ilẹ̀ yẹn ó jẹ́ àwọn christian so tó máa nídìí omi wọ́n máa ń gbà lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ bàbá kódà ìgbà tó tún fẹ́ máa kọ́ ṣọ́ọ̀ṣì wọn náà wọ́n máa tún bomi bẹ̀ so ń ṣe mí kàyéfì pé bàbá tó fẹ́ fún wọn. ẹ̀tọ́ aládùúgbò ẹ̀tọ́ aládùúgbò wọ́n lọ kánà kàṣọ́rọ̀ kódà bó jẹ́ kèfèrí. Eh, ẹlẹ́kẹta sàmó. bó ṣe jẹ́ pé ńgbà mí náà ó lè jẹ́ mọ̀lẹ́bí ó lè jẹ́ aládùúgbò ok tí èèyàn bá lọ jẹ́ kiri yóò ń kọ́ tọ́ba ní òun fẹ́ lọ ṣọ́ọ̀tì ó gbé lọ ọkàn nílé bá jọjọ sí ìgbà ni kí n wá gbé yín padà o ọdẹ ọdẹ gbọ́dọ̀ mí tẹ àrí nínú ọmọ àyà tó jẹ́ wípé kó tó wá sí halkọ yọ gbé màmá rẹ̀ lọ ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì ni ó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ á dẹ̀ ń jọ ń bá wọn sọ kọ́lọ́wọ́n ọba kó fi ṣe sábàbí oríire fún wọn láyé bí àtijọ́ gbìndàkíam ọ̀hún ń ṣe gbìyànjú yẹn torí wípé <laughs> àgbọ́yé òun ni wípé ká lo ìgbésí ayé wa ní lílò bójìṣẹ́ lásà àsálà ń ṣe lò ó tí èé ṣe pé pẹ̀lú ìfẹ́ tiwa bá a ṣe fẹ́ ọ̀kan nínú àwọn ìyàwó àwọn sàbẹ̀ òjìṣẹ́ ó béèrè lọ́wọ́ òjìṣẹ́ lásà oníjà àtìní omi wàá yà rọ̀gìbà ìyá mi wàá bá mi o ó wàá bá mi ó ń jẹ̀ràn kí n ṣe dáadáa sóhun kéde ṣe o òjíṣẹ́ náà sálàmì ṣe dáadáa sí ó ṣe dáadáa sí <laughs> so gbogbo àwọn wọ̀nyí alábàágbé ẹbí ará gbogbo nǹkan E àjò ó lè jẹ́ arìnrìn àjò kí nǹkan dá mọ́ lọ́wọ́ kì í dẹ̀ ṣe mùsùlùmí wọ́n ń pariwo pé ebi ń pa òun kí ni kóun ó ṣe ẹ ràn òun lọ́wọ́ o ò ní sọ pé torí pé kì í ṣe mùsùlùmí o ò ní ràn lọ́wọ́ ọ̀ọ̀kan ní ràn lọ́wọ́ ni lórí ìbàjẹ́ bó ṣe jẹ́ pé mùsùlùmí gan ò gbọ́dọ̀ ràn lọ́wọ́ lórí ìbàjẹ́. Ah. náà bọ́ wọ́n wọ́n ń fòmìyàn kọ́ ṣọ́ọ̀ṣì wọn ni o ṣé bá a. náà. naam ẹni tó ń kírun lọ sà kódà kan ń kírun lọ ni wọ́lẹ̀tì dẹ̀ wà lápò ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ni bí pẹ̀lú ọkàn tẹ pé change díẹ̀ tó wà náà ó máa lò ó bẹ́ẹ̀ni bí irun ló wà bẹ́ẹ̀ lẹ́nìkan tọwọ́ bọ àpò tó ń fa wọ́lẹ̀tì yẹn yọ bẹ́ẹ̀ni tó lórí irun yẹn náà ló ti squeeze ọwọ́ ẹ̀ nìyẹn ah. so nígbà tó kírun tó mọ̀ pé nìyẹn ó rí i pé aláìmọ̀kan lẹ́nìyẹn ó ń bò ń ni hmm. ṣùgbọ́n lórí irun ó ti kọ́kọ́ squeeze ọwọ́ ẹ̀ nìyẹn náà láti gba wọ́lẹ̀tì yẹn ọwọ́ ń kírun rẹ̀ lọ kò jẹ́ kí n tóun ṣe òun kó járun òun ó mú ó mú ọwọ́ ẹnìyẹn má kó ó mú tá a bá dé àlàyé irun á fọ yẹn kéékèèké ó mú ṣùgbọ́n tó bá yẹ pé níbi tó ti ń fún yẹn ó ti wá kọyìn sí kíbla ó ti wá di jàgídíjàgan kó túnrun rẹ̀ bẹ̀rẹ̀ náà. sa lastly sa ẹni tí ìgbà tí kò mọ̀ ó jìn sínú sínú ìgbà tó tún wá yé náà ó ń fọgbọ́n ṣe é so ìpayọ Ọlọ́run ọba adéda wa mú pé yá ah, Ọlọ́run má má lọ bínú sóhun ó wá fẹ́ fi owó. rárá inú ìbínú Ọlọ́run ọba gan lọ́wọ́ àná Ọlọ́run kó kó kó tú kó ṣe tú kó gba túbọ̀ òun kó jẹ́ òun ó lè túbá kó dẹ̀ gba túbọ̀ òun. ipò tó wá wà ń sìn nìyẹn ṣùgbọ́n wọ́n á rò pé ṣé kò ní da kí ṣé Ọlọ́run ó gbà àbí kò ń jẹ gbà ni yóò torí tútúbà yẹn. tó túbá ní títúbá dáadáa Ọlọ́run ó kó wá túbá kó túbá torí kò sígbà tí ò lè ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n fún ẹ lápèjúwe kan ọmọ ẹ̀yà wa kan ọkọ rẹ̀ tẹ̀blíg bàbá tẹ̀blíg ìyàbí nẹ́fìsì ya tẹ̀blígà mùsùlùmí ni wọ́n níta ní pẹ̀lú wọn náà ní pé ọ̀rọ̀ manhaj gbogbo ohun tí wọn bá ṣe kéèyàn dúró pẹ̀lú kíni òfin ọlọ́run ọba kọ́ wá kó dẹ̀ fi tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàf tí nfànfà láàrin wa nù. ó ní wàhálà pẹ̀lú ọkọ wọ́n ní ọkọ l'accident ọkọ wà nù àìlé ara ìgbà tó yẹ kóbìnrin ó ṣó o wípé ìyàwó lòun nìyẹn. sọ́yìn ọ̀lọ́lá nà pàápàá jùlọ ó ti bímọ bíi márùn-ún tàbí mẹ́fà gan fún ọmọkùnrin débi pé àwọn ọmọ gan ti lọ ilé ọkọ. mara turidi ok ọwọ akókò ńlẹ ọkọ òun náà kọ́lé tiẹ̀ tọ́ba kọ́kọ́ lójú ọ̀nà à ń kọ́kọ́ tàbó ṣe kólórùn ọ̀ya kí ìjọ àjọṣepọ̀ wa ká túká mùsàlẹ̀ ṣẹ̀rí àfààyè gbà lópin ìgbà tó bá yẹ pé ìdádúró rẹ̀ kì ṣe ìdádúró taburú tàbí bàjẹ́ ó dá dúró torí pò náà kọ́lé pé Allah subhanahu wa ta'ala ni innal insana la yatagha kí ni sábàb malil illa ó ní araha stagna torí òun pé òun náà ti tó tán òun náà ní tòun ibi tó wá kọ́lé sí ntọ́yàn síjú òun ní ṣìnà. àtàwọn kẹfẹ́rẹ́ àdúgbò wọ́n wá ń bá tì í wọ́n ń yọ wá bá torí pé ó ti ń dágbé ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ọ ṣàlàyé fún un ojú túbá lọ́rọ̀ yín gbà ẹ̀ṣà ó ṣe gbogbo dáwà fún ó ṣe gbogbo ẹ̀ fún ó ń mú un lọ́kàn wípé á òdodo ni wọ́n ń sọ fóun but kò tẹ̀lé bọ́ wá ṣe dojú ẹ̀ nínú àwọn kẹfẹ́rẹ́ àdúgbò tí wọ́n lọ́ máa ń bá àmọ́ra wọn òun wà lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́jọ́ fi dé ó ti wà láhàámọ́ báyìí kó wà nílé ọkọ rẹ̀ kó má gbádùn ní sẹ́kọ̀ǹdì kan súlẹ̀ tí ó fi jáde láyé ó dáa fún ojú wípé kó wá lọ sí ṣọ́ọ̀bù ṣìnà lọ tí ó bá lè jókòó lé ọkọ bá kó dẹ̀ dá wà kó má ṣe bá dà kó má mójútó àwọn ọmọ eyín bẹ́tà fún ju pé kó wá má ṣe ṣìnà lọ o ò lè gbára dúró ọ̀ọ́dẹ̀ dúró ní ọkàn kò fẹ́ tẹ̀lé òfin ọba dẹ́dà ó ti kó sunu rẹ̀ báyìí kọ́lọ́n jó lè tùbá kọ́lọ́n fi lè kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ǹtí ń ba amálára tọ́jẹ́ pé kèfèrí lòun òun ti dòkú gbẹ́ kọ́lá Allah subhanahu wa ta'ala kọ́ máa fi ìpáyà rẹ̀ sí wa lọ́kàn gbogbo gbà ló fi jẹ́ yí pé títúbá kúrò nínú ẹ̀ṣẹ̀ all the time kéèyàn máa jẹ̀ran rẹ̀ ni téèyàn máa ń ṣe ń dìlé rẹ̀ ẹ̀ṣẹ̀ kan túnú tó gbọ́dọ̀ túbá lórí ìdílé yẹn gan gbogbo gbà ọ pàtàkì nǹkan tó ń ṣe yí ọ̀dà o òtítọ́ kọ́ mọ̀ bẹ́ẹ̀ kó dẹ̀ máa ṣe gbìyànjú bí ó ṣe túbá torí pé kí ni ikú ọ̀dọ́ ọjọ́ fẹ́ nìkan àrùn òdẹ̀dọ́sù kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí anytime ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà rahimahullah rahmatawasa mítì ni wọ́n lọ ṣe gbogbo àwọn èèyàn ńláńlá ló pé síbẹ̀ ilé epo ló ti ń ṣiṣẹ́ ọ̀gá kan ní bẹ̀ àsìkò òun tó bí aago kan ó ní ọ̀nà wọn wọn ní aláàjì amọ̀ntọ́ fẹ́ lọ ṣe ọ̀fẹ́ lọ kírun oníbẹ̀ẹ́ni ó dẹ̀ kírun tán ó ń ṣàfikà rẹ̀ ó dẹ̀ ṣe bí ẹ ń tògbé ó ti lọ wọ́n kàn gbé lọ wọ́n gbé lọ sí mbẹ́ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí lórí dáadáa ni àríkàn bẹ́ẹ̀ náà ó ní ẹ̀ ń tí ń fi rìn falẹ̀ ju agbọ ìṣẹ́jú mẹ́wàá ti kọjá ẹ̀ tí ì ṣe tán nǹkankan wọ́n ní à ń bọ̀ ní ìsìn ó ní èmi ò kí tèmi o ọ̀dẹ̀ ṣe ọ̀dẹ̀ kírun bọ́dẹ̀ ṣe kírun tán ọ̀dẹ̀ fẹ̀gbẹ́ lílẹ̀ bá iná ilé láwọn ènìyàn rẹ̀ jù. àmì ìnáwó tẹ́ pé bóyá ìṣàlọ̀ ọ̀la tábà bó ṣe mi ò kí tèmi o wọ́n wà ní sájà àgbẹ̀yìn báyìí wọ́n kàn orí dáadáa náà ni wọ́n ó ṣe kíni ni wọ́n ó jí sí. ó fi jẹ́ pé gbogbo ìwà kìí ṣe rí tó o bá ń rò pé ó ń ṣẹlẹ̀ sáwọn ẹnìkan tí ò ti kàn ọ́ nígbà wàá kàn ọ́ náà ìpáyà tí wọ́n mọ̀ ṣe ni pé kó kàn yẹn sí àsìkò àti bí tó yẹ pé kí ni èyí ó ti ra níwájú ọba adẹ́dà kọ́lọ́mọ́sàjì àti ra níwájú rẹ̀ náà. zakumọ kiri. one two. Eh, láti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá olóbìnrin. na wọ́n ní àwọn gbọ́ pé láàrin pé ó pọ̀ jù àrírú ẹ̀rí ogójì ọjọ́ pé yẹ kí wọ́n máa fa irun abíá àti irun abẹ́ pé téèyàn bá fi ṣe bẹ́ẹ̀ pé ó ti ń di ẹ̀ṣẹ̀ tó ń tọ̀ ń lọ́rùn pé ṣé ǹjẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan wà tó dé ilé. hadith ni tó wà nínú sunan nasa'i sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lọ́sàn àṣàlám ó fi àsìkò sí fún wa lórí kíni lórí èékánná gígé irun abíyá fífẹ́ fífá irun abẹ́ fífá àti kíni fún ọkùnrin ìmọ̀ ṣe kíni ìmọ̀ tírìmù túbọ̀ mu rẹ̀ tírìmù ni ò kìí ṣe fífá èyí tó kọjá orí ètè yẹn ni wọ́n ní kí a rè kú òun bẹ́ẹ̀ torí òjíṣẹ́ lọ́sàn àṣàlám ó demonstrate ẹ̀ ọgbà onílọ́kànlélọ́wọ́ kan náà àwọn sàábé ó dẹ̀ mú ó fi lé etí ọ̀gẹ́gẹ́rẹ́ ẹ̀rùn ètè tí irun bà lé lórí ní ti sàábé kan ó wá gé etí ń bẹ lórí rẹ̀ kù láti fi hàn án pé bá a ṣe gènù ní imáàmù náà Malik rahimahullah rahmatan wasa ló fi sọ pé ẹni tó bá fa ó fi ìyà irun mú punishment rẹ̀ ni pé kí wọ́n tì mọ́lé. Now, now. gbogbo nǹkan wa ló ní kíní so tó bá ti dogójì ọjọ́ téèyàn ọ̀farun abíyá tí ọ̀farun abẹ́ tí ò gé ó ti di haramu kìí ṣèṣe sí mùsùlùmí kọ́ wa ń dá èékánná sí hush bí àwọn ẹran inú gbó àwọn àwọn àwọn kìí ṣe na na bí ẹranko abidjan kìí ṣe. ìṣesí mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ìmọ́tótó mùsùlùmí òní wípé kó ṣe gbogbo eléyìí tó bá ti jíjọ́ jímọ̀ alálà kan ọ̀ràn yẹn ni kókó kọ́wẹ̀ ọ̀ràn yẹn ni pé kọ́wẹ̀ kọ́dẹ̀ lo tùàrí aládùn tó bá fẹ́ bá wọn ṣe láwùjọ torí kí wọ́n má bàa máa fi sákò fún látara òórùn búburú tí ń jáde lára. Now salamu aleykum sa. wa aleykum salaam. ọlọ́run jaari pẹ́ lórí dáadáa sa. àmì àti wàhálà. ẹyọ sá mo fẹ́ béèrè nípa pé kí ni nǹkan tó ń pè ní déédéé láàrin ọkọ àtìyàwó bóyá ẹni tó fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin báwo ni èèyàn ṣe lè ṣe déédéé láàrin wọn torí àwọn èèyàn máa ní pé déédéé yẹn ò ṣeé ṣe. déédéé yẹn ni wípé oorun o lè má sùn mọ́ bọ̀ déédéé oorun tó o bá sùn bí lè iye àsìkò tó bá sùn lọ́dọ̀ kan ló sùn lọ́dọ̀ ìkejì náà. ṣé déédéé tó wà bẹ́ẹ̀ nìyẹn. déédéé tó wà bẹ́ẹ̀ ni. déédéé kejì ìtọ́ ọba ná kó pé ná ìwọ̀ntúnwọ̀nsì kìí ṣe déédéé ni wípé kẹ́nìkan ó yẹ pé ọ̀pá aṣọ márùn-ún ló nídìí ètò wa nídìí ọ̀pá aṣọ mẹ́ta torí pé ó nídìí déédéé kọ́ wa ní dandandan láàfikún fún ọ̀pá mẹ́wàá tiẹ̀ náà rárá déédéé ni nídìí olúkálùkù wọn kìí ṣe déédéé ni kò sọ yí pé ẹni tọ́lọ́mọ mẹ́wàá tó ní bùkátà sápò rẹ̀ sì kan ẹni tí ó jẹ́ pé kò ìbímọ tàbọ̀ ọmọ kan ni ó ní pé ọ̀dàn dandanlá àpò kan ni wọ́n gbọ́dọ̀ gbé fóònù èyí ẹ̀ déédéé nídìí olúkálùkù wọn bó ṣe jẹ́ ni wọ́n ṣe ṣe déédéé sùn. Ah. ẹ jọ sá àwọn ìyàwó Rasulullah ṣé abẹ́rùlé kan náà ni gbogbo ọjọ́ gbé. rárá wọn ò gbénú ilé kan náà but wọn ò jìnnà síra wọn lọ títí ló fi jẹ́ wípé torí obìnrin ní territorial consciousness tèmi ni ti kitchen ilé ìgbọ̀nsẹ̀ bá ń pa wọ́n pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wàhálà ibi tí màá ti ṣẹlẹ̀ nù wọ́n lè wà ní abẹ́ òrùlé kan náà but tí apartment olúkálùkù wọn wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí a bá fẹ́ pa wọ́n pọ̀ kẹ́jọ àpapọ̀ tẹnu wọn bá kò sí èèyàn lè pa wọn pọ̀ tẹnu wọn bá kò sí tẹnu wọn bá kò sí èmi ò lè ṣe é. ẹ sà mo gbọ́ ẹ wípé ìyàwó tí mùsùlùmí lè fẹ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. bẹ́ẹ̀ni. wípé téèyàn bá fẹ́ fẹ́ ìmíì ó gbọ́dọ̀ kọ ìkan. tó bá fẹ́ fẹ́ lé ẹ̀kẹrin àbí. lé ẹ̀kẹrin ó gbọ́dọ̀ kọ ìkan nínú mẹ́rin yẹn. bẹ́ẹ̀ni kí ni nǹkan téèyàn fẹ́ ni pé ẹyọkan yẹn ṣe àbí condition wo hmm. òun ni èèyàn fẹ́ fi ẹyọkan yẹn sí kó tó di pé èèyàn kọ̀ láti fẹ́ mi. àti condition wo ni obìnrin yẹn fẹ́ wà èyí téèyàn fẹ́ kọ̀ yẹn. istibdal àbí tó o bá tiẹ̀ fẹ́ ẹ̀ka tí ì bá ṣe pé o fẹ́ pààrọ̀ kan ni o fi fẹ́ kọ̀ kan condition wo lẹ́ni tó èyí tó fẹ́ kọ̀ yẹn condition wo ló fẹ́ wà. sọ gbọ́ mi yé. mi gbọ́ ń yé. kì í ṣe wípé ọ̀fẹ́ fẹ́ mi ló fi fẹ́ kọ̀yàwó bá méjì péré náà ló ní. àìgbọ́ra ẹni yé fẹ́ ṣẹlẹ̀ láàrin yín ọwọ́ á fẹ́ kọ̀kan nínú méjì tó ní. ètò ọkàn yẹn ètò ọ̀fẹ́ condition wo ló fẹ́ wà. Mm-hmm náà ó bẹ́ẹ̀ ni bá ń gbé wọ́n béèrè pé ẹni tó níyàwó mẹ́rin tẹ́lẹ̀ tó wá fẹ́ fẹ́ mi sí ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan kò sí nǹkan tó sọ pé ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan nítorí tó ń ṣẹlẹ̀ ni pé bóyá ẹnìyẹn kọ ìkànnù àmẹ́rin ló tó lè fẹ́ mi sí torí pé tí ò bá jẹ́ pé wá kọ ẹnìkan nínú àmẹ́rin yẹn pé sábà bí ẹ̀ wá kó fi kọ́ kó tó lè fẹ́ mi tó wá fẹ́ mi lẹ́yìn mẹ́rin yẹn zìnà ló ń ṣe. bẹ́ẹ̀ni so ti yẹ. wọn náà mo sọ yẹn tá à ń sọ ni pé kò ń ṣe pé language pé ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan kò wá bẹ́ẹ̀ yẹn. lẹ́gbẹ̀ẹ́ ìgbọ́dọ̀ kọ̀ọ̀kan yẹn eh. kì í ṣe ní tí ń ṣu bẹ́ẹ̀ ń ṣù nù so ti yẹ báyìí nísìn ẹhẹn na barakalafi. ẹ sà mo ti béèrè rí bíbá yìí pé ṣéyàn lè kírun lẹ́yìn alábòsí ẹni pé kò sí nǹkan tó kọdíyàn láti kírun lẹ́yìn. bẹ́ẹ̀ni alábòsí àbí. kò sí nǹkan tó kọdí ṣùgbọ́n kéèyàn kí lẹ́yìn ẹni tí ó jẹ́yàn rẹ̀ lọ́bẹ̀tà eh, but kèé wá ṣe dẹ̀líl nu wípé mọ́ṣáláṣí wà torí pé òun sọ pé alábòsí lẹ́nìkan kọ́ wá pa mọ́ṣáláṣí tí kọ́ mọ́ kírun mọ́ṣáláṣí kọ́ mọ́ kírun ńlé kò sẹ́rì fún un. ẹ ní ká gbìyànjú àti restrict àwọn ìbéèrè wa sí mm. orí mm. àlùwàlá ká má yà kiri jù so that a lè yanjú ọ̀rọ̀ àlùwàlá. Eh, eh, kìí wọ bẹ́ẹ̀ ẹ̀yin náà bí dèrè tó. <laughs> ẹ títorí mọ́ṣáláṣí tí a máa ti ń kírun lọ́dọ̀ wa ó ṣẹlẹ̀ pé ẹni ẹ̀hún kọ́ ni imam bọ̀ ó máa ń jẹ́ pé ó máa ń lead láti kírun bọ̀ ó de máa ń ṣàbòsí so àwọn èèyàn dẹ̀ wà ń fẹ́ máa sá láti lè ní pé kán kírun but máa ń rọ̀ wọ́n láti. kí ló dé tí Imam ò fi máa kírun. ìmáàmù ò sí láràndì. òun ni wọn òun ló wá nímọ̀ jù òun kọ́ ló nímọ̀ jù ó tún máa ń ṣe ìṣe wípé táwọn èèyàn bá ti wà mọ́ọ̀sì wípé bóyá àtò sáfúwájú bóyá àti ẹ̀tí nìkéyàn kan bọ́ síbẹ̀ ó máa ń sáré bọ́ síbẹ̀ pé kìíní so àwọn èèyàn jẹ́ ń bá drag. Ah, ẹni tí ó bá ṣáájú kírun fáwọn èèyàn tí wọ́n ń kórìíra rẹ̀ irun rẹ̀ ò ní kọjá àtàrí rẹ̀ násù ni. sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam abdulrahman bin awf radiyallahu anhu wọ́n tì sí ẹni nígbà tí ó wà ní masjid kan wọ́n ní kó ṣáájú ó dẹ̀ bó ṣe bọ́ síwájú ó ní ṣáàrẹ́ nìkan tí inú rẹ̀ ò dùn sí pé kí n ṣáájú fún yín o wọ́n ní à bóò ni inú wa ò ṣe ní dùn sí pé kí sàábé òjíṣẹ́ náà sàásálà ń kọ́ ṣáájú fún wa ó ní èmi mo ń rán mo fẹ́ pe àkíyèsí wa sí ni wípé òjíṣẹ́ náà sàásálà ń sọ pé ẹni tó bá ṣáájú fáwọn èèyàn tí wọ́n ń kórìíra rẹ̀ irun rẹ̀ ò ní kọjá àtàrí rẹ̀ so kìí ṣe pákáleke ṣé bóun ló fẹ́ kí òun ló fẹ́ kóra rẹ̀ sí wàhálà èyí ò ṣe dẹ̀líl fún àwọn jàmọ́ kí wọ́n wá dẹ́yẹ sí mọ́ṣáláṣí àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí. number six number six. ntí mo rò pé àfa ìfẹ́ béèrè nípa ìyàwó tá a fẹ́ èèyàn fẹ́ fẹ́ àwo lẹ́yìn ìgbà tí àwo èèyàn ti pé mẹ́rin pé bóyá ọ̀kan ti ó ti dàgbà àti súnmọ́ gan fẹ́ máa fànírà bóyá kí n má kọ̀rọ̀ sí ẹ lẹ́nu ẹ ọ fẹ́ jọ tó ń sọ ọ sọ̀rọ̀ bó ti yẹ kó àti súnmọ́ gan ó fi ti fẹ́ máa fànírà ọfẹ́ máa fàkórira máa fàbòsí. àwọn tí wọ́n lè gbọ́ lè yé ni àwọn tí wọ́n bá níyàwó kì í wá sàwọn tí wọ́n ti níyàwó nìkan àwọn tí wọ́n bá ní jẹyọ kan lọ àwọn ọkùnrin. Ah. <laughs> bẹ́ẹ̀ torí. Hey taste yẹn ní gbogbo nǹkan ó lè ọ̀gọ̀rọ̀ ìgbà míì tí wàhálà máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tẹẹmù ẹ ń wò kí ló wá tó gbogbo eléyìí ó lè má jẹun tí wọ́n ń rò lẹ́jọ́ fún yín gangan ni wàhálà wàhálà gangan ní bedroom gangan ló ti bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé àwọn amòye àwọn àfa àwọn tí wọ́n máa ṣe ni wọ́n máa trace ọ̀rọ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yẹn wọ́n máa trace ọ̀rọ̀ yẹn lọ sínú kọ̀rọ̀ yàrá pé eléyìí wọn kọ́ akẹ́ ẹ̀hẹ́n eyín náà tún wà ń bẹ̀ wọ́n à ní òkè ẹ̀jẹ̀ akúkú sọ̀yún tó ti yé bá ní circumstances lè wà tó yẹ pé ṣé bí wọ́n ní ká sàsùn sọ̀dọ̀ wọn ni ọkùnrin ọkọ wa ní yóò sùn ọ̀dọ̀ rẹ̀ kò ní súnmọ́ yóò wá máa reserve agbára rẹ̀ fún omi ìtọ́fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ ọkùnrin lè ṣe yìí alábòsí so ti yé báyìí nísìn gbogbo oríṣiríṣi tí ó fi fàyún kọ̀rọ̀ ra ládọ́rọ́ wọlé àdìrà kọ́ má ṣe nǹkan tí ó fi ní ọmọ làkejì lára kó náà má dẹ̀ gbànira fúnra rẹ̀ irú nǹkan báwọn tó bá ti dé lẹ́vù yùn ìsìláàmù ò pé ká máa hangi obìnrin ká rọra yẹra so eyín wọn lè fa kọ́ṣe istibdal àwọn ìdí pọ̀ gan-an so láti fi ràn án lọ́wọ́ lórí ìbéèrè tó fẹ́ béèrè ẹ̀ ọ̀ntàn. salamu alaykum. wa alaykum salaam tala ya. alhamdulilah um, ó dàbí pé àlùwàlá ọ̀pọ̀ wa ọ̀mọ̀ yìí pé ritual ni. bẹ́ẹ̀ni ni mo fẹ́ béèrè question lórí àwọn brothers wa hmm. bíi àwọn shoe shiner tán ti rìn lọ ọ̀nà ti jìn so ẹsẹ̀ yẹn ti bu débi pé múdù omi kan ṣé kò lè kò lè convince wọn pé àwọn ṣàlùwàlá nítorí pé bàbá ṣe fi ra gbogbo òróró ìdọ̀tí yẹn a máa tú jáde so ṣé ọmọ necessary kan kọ́ lọ fọ ẹsẹ̀ wọn nùnà ni kí wọ́n ṣe àlùwàlá pẹ̀lú. tómi bá wà tí wọ́n fi fọ ẹsẹ̀ wọn nùnà fanima kò wá sómi ọ̀wé ìtọ́wà ẹ̀ náà ni wọ́n fi pa ọ̀dẹ̀ ti kárí kò sí tó wọ́n ti ṣàlùwàlá èkejì tí n fẹ́ bẹ̀rẹ̀ ni ọmọ ìyàwó kan sọ pé ọkùnrin àti obìnrin wọ́n jọ ń ṣe àlùwàlá níbì kan náà àwọn afẹ́ mọ̀ pé ṣé obìnrin yẹn ní àlùwàlá àbí kò lálùwàlá. ṣé lọ́kọláya ni wọ́n. wọ́n ṣe lọ́kọláya. wọ́n kọjá ní mọ́ọ̀sì ní mọ́ṣáláṣí. wọ́n kọjá àlà wọ́n kọjá àlà bọ̀ wọ́n lálùwàlá. number seven. salaamaaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. kéèsì kan ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ẹlẹ́hà ó máa ń sọ àwọn àsọgbọnú nígbà míì tọ́rọ̀ bá pa òun ó máa ń sọ àsọgbọnú nígbà tí bá pa òun àtàfà nǹkan kan sì ti ṣẹlẹ̀ láàrin wọn nígbà ìmọ̀ká tí wọ́n ti pronounce tọ́láàkì lẹ́ẹ̀mejì àfáàdé máa sọ fún mi pé tí òun bá ti ń sọ̀rọ̀ ànábì máa sọ kẹ́límà tó sọ yìí máa sọ mọ́. kẹ́límà ò ní máa sọ. Ah, ó lè máa sọ pé. àwọn obìnrin táwọn bí n sọ wípé wọ́n lè fẹnu kún ọkọ wọn láwọn obìnrin tàná ni kì í ṣe tòní àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ ó máa ń sọ ó dẹ̀ máa ń kìlọ̀ ó máa ń kìlọ̀ ó máa ń kìlọ̀ èyí tó wá ṣẹlẹ̀ àáfà pronounce the last tolak fún hmm. torí pé ńgbà tó sọ̀rọ̀ ó ní tànàbí gan bá wà láyé ni tànàbí hmm. náà ó yí ọ̀rọ̀ rẹ̀ padà ní ìsìn hmm. ó sì ní mọ̀kọ́ ẹ àárín mọ́sálásí làárọ̀ àwọn yẹn wá sọ pé bóyá lónú ló bí mu ní èmi ò tí ì gbà máa béèrè tí n bá dé. a ó ti kọ́ ó ti kọ́ ọkàn jẹ́ pé kíkọ̀ kìí ṣe téèyàn sára yìí ṣe báwọn bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé kóbìnrin ọ sọ pé túmí lẹ́mí ṣe mọ́ kìí ṣe tí obìnrin rere máa ṣe lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé al-mukhtali'at hunna al àwọn obìnrin munafiki alágàbàǹgebè obìnrin àwọn ni wọ́n máa tọrọ lọ́dọ̀ ọkọ wọn wípé tú mi lẹ̀ wọ́n á ní títú mi yẹn o tí ì bá ṣe pé ó nídìí pàtàkì tóbìnrin fi béèrè rẹ̀ kò ní gbóhùn àlìjáná so uh, iná kọ̀tán láṣọ àǹfààní kọ̀ wá mọ̀ pé tí náà bá ti tàn láṣọ ẹ̀jẹ̀ ò yẹ ẹ̀jẹ̀ ò ní tí tán lé ìkànnà obìnrin tí ń gbẹ́nu gbére báwọn kì í ṣe ìfìbínú kò ó ní solution aláìmọ̀kan ni èèyàn ọkọ̀ ní màní èèyàn ọkọ̀ ní màní bọ́ọ̀ ni wọ́n ṣe ń jókòó ṣe tàlímàtì sí nínú ilé wọn èèyàn pàtàkì gan torí tó túmọ̀ sí ni wípé ó ìwà fún yàní àwọn ṣe sí jahiliyat so kó jókòó kó àdírẹ́sì èèyàn but pé ó sọ pẹ̀lú bínú ni èèyàn ẹ ṣe issue ó ti kọ́ ó ti kọ́. náà ó ti kọ́ jazakallah khair ṣe ah. a sọ̀rọ̀ yín náà bẹ́ẹ̀ sọ but dábàá sọ fún mi ni pé kì í sọdún karùn-ún ni tó ń ti máa kìlọ̀ kẹ́lí máa yẹ fún. náà èèyàn lè máa kìlọ̀ kọ́ máa rí ṣe mọ́tẹ́lá ah, ok obìnrin tí à ń sọ à ń sọ pé à ń kìlọ̀ fún tí è ṣe pa péjókòó à ń kọ́ ọ́n kọ́ kéwú ọmọ rírì ọmọ implication tó ń ṣe kí ni hukuk tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni hukuk òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀n pé nǹkan méjèèjì yẹn tawhid ni lànà tawhid tawhidan tawhid ìdá olójú méjì ni tawhid Allah subhanahu wa ta'ala bil ibada ìṣe àdáyẹnrí gbogbo téèyàn ọba ṣe lẹ́sìn pé ọlọ́run ọba ló pàṣẹ wọ̀tẹ̀rẹ́dì nàbí sallallahu alaihi wasallam bíi tìbà ìsì àdáyẹnrí wípé ntí ọlọ́run bá pàṣẹ yìí o bá a ṣe lò ó a gbọ́dọ̀ fi jọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ó pàtàkì ń gbogbo wa ló fi jẹ́ wípé àlàyún mímọ̀ rẹ̀ òun ni ó fi lọ́lẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí àti ètò ìsìn mùsùlùmí. jọ́sọ́kọ̀ lọ́wọ́ fáyọ̀ṣẹ́. Ah, n tí mo wá fẹ́ lò nínú ọ̀rọ̀ gangan tí à ń fẹ́ tó fẹ́ dá fìtínà lẹ́nu pé àáfàá ń sọ fún mi wípé ṣé obìnrin tó ta sí ànábì ìjọyìí tí wọ́n bẹ́ orí ẹ̀ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ ọlọ́dún márùn-ún yìí fún ni ó ṣe mo fẹ́ ọkùnrin yẹn ní òun ti ń sọ fún un torí bóyá ìṣẹ̀lẹ̀ ni wípé ìyàwó rẹ̀ ló gbé tó wà nílé rẹ̀ ni gbogbo ìgbà tọ́rọ̀ bá ti ń dé ọ̀dọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásìlà yìí máa ta sójì iṣẹ́ ọkọ rẹ ló ń kìlọ̀ fún ń kìlọ̀ fún ń kìlọ̀ gbogbo ìgbà ló máa ń kìlọ̀ fún ọwọ́ adijọ́ náà ọwọ́ ahàhùn lọ́rùn òun ọmọ ibi tó ń gbèsè ma lọ́ba sọ orí rẹ̀ kalẹ̀ gbalẹ̀ tíṣù dé ó déwájú ń ń ń gbàtọ́ di wípé ọfẹ́ ní wọ́n á rí ní bọ̀ ara rẹ̀ gan ò dúró déédéé ó ní èmi mọ́pá kí ló dé ó wá ṣàlàyé báyìí báyìí báyìí kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta gbogbo gbà ní máa ta sí original sars ni wọ́n dẹ̀ máa ń kìlọ̀ fún máa mi ẹ̀mí mi ò gbélé yìí tó ń ṣe yìí mi máa bóun ni mo ṣe fẹ́ gbé ọ sílé tọ́ ọ máa ta sójì ṣẹ́nà sars láti tínú mi ọ̀ máa dùn sí ọ kọ̀ gbà ńgbọ̀ wa ṣe léyìí ó ó ti dé ògóńgó fún mi ni mo fi pa òjíṣẹ́ náà sàn sílá mi ó fẹ́ jẹ́ ara rẹ̀ ṣòfò. now now now so ìyẹn ṣẹlẹ̀ alhamdulilayi arákùnrin ọ̀pá náà tó sọ náà náà ló ṣe mo fẹ́ clear pé ó ní tó bá ṣe pàánù bí lọ́wọ́ láàyè wọ́n pa lónìí ni ó ní pọ̀tì kíní yìí àwọn ọmọ gan ti ń kó látara rẹ̀ tó tó àwọn bá sọ̀rọ̀ súnà fáwọn ọmọ àwọn ọmọ ń wòrú pé ìmọ̀ ẹ̀ sọ pé ànábì náà pé modern kìnìkan so n so òun fẹ́ kan yọ̀ǹda ẹ̀kọ́ máa. mọ́lẹ́ ti pàdé. kútọ́nù náà lọ́nà. number eight. salaam aleykum. aleykum salaam. isakunlọ khair. wa antum isakunlọ khair. naam ìbéèrè mi lihiya. Na. lẹ́ẹ̀kan tí ẹ̀ ń ṣe lọ. naa. lẹ́yìn ìgbà tí ẹ fọ ojú ẹ ṣe bákan náà pẹ̀lú ẹ. bẹ́ẹ̀ni mo á fẹ́ béèrè pé à ń rí bí àwọn rìwáyàtì kan tó sọ̀rọ̀ pé lẹ́yìn ìyẹn èèyàn tún bomi míì sọ́wọ́ èèyàn tún fi. tí ó bá kárí tí ó bá ká kéèyàn tó ṣe. tí ó bá ká náà ìkejì lábẹ́ ni pé ọ̀gọ̀rọ̀ kí n sọ pé mi mi ò mọbi tí léhìá ti bẹ̀rẹ̀ torí ńgbà mi tá a bá fẹ́ ṣe é ọwọ́ ìsàlẹ̀ báyìí nìkan ni ẹlòmíì lè má mú dé àwọn bòmí. níbi níbi tó ti bẹ̀rẹ̀ náà níbí. náà etí débi kejì so tó bá fẹ́ ṣe tẹ́lẹ̀ kejì yẹn náà tí yóò bá kárí a ṣe lọ òkè pátápátá bẹ́ẹ̀ ni tàhálí láì jazakumullahu khair. number nine. salaamu aleykum. welcome salaam tala. Um, alakoko uh, mo fẹ́ clarification lori hadisi Abu Huraira tó jẹ́ pé wọ́n gbà wá pé tó bá ṣe àlọ́lá pé ó máa ń fẹ́ débi èjìká. bẹ́ẹ̀ni ọsàn he. kí kini wá ní safest position lori, ẹ̀ ṣé èèyàn lè máa ṣe àbí kí wọ́n safest position náà ni wípé kọ́kọjá ìgúnpá kó kó débi apá níbi àárín bójìṣẹ́ náà sàn sàn sí máa ń ṣe kánà yẹ ṣọ́ fìlà ọ̀dùn ọmọ ń bẹ̀rẹ̀ tó bá fọ ọwọ́ kókó apá tán ọmọ ń sun sókè tí ó fi fẹ́ bọ́ sí apá. Eh, kéèyàn bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe yẹn nìkan tó bá ń fọ kókó sẹ̀gàn ọ máa ń dé ojúgun àbúrẹ́ra ọ máa ń bọ́ dójúgun kì í ṣe nìkan Abdullahi bin Umar radiyallahu anhu wọn náà máa ń ṣe bẹ́ẹ̀ àrínà àwọn sàábé tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà. ẹlẹ́kejì ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí àlọ́ àlá tán tó bá wá ń ṣe aṣáájọ́lá ilá ilá up to the end ṣé ó máa náwó sókè. kò ní kò sẹ́lẹ̀. Hmm. ẹlẹ́kẹta tí wọn bá gbàgbé one aspect of àlùwàlá báwo ló ṣe correct ẹ. barakallahu fik tó bá jẹ́ yí pé ọ̀ranyàn àlùwàlá ni àwọn olọ́rọ̀ àlùwàlá ojú ọwọ́ orí ẹsẹ̀ ó gbàgbé wípé òun ò tí ì yọ ẹnu òun ò dẹ̀ tí ì fomi símú ó dẹ̀ ti fọ ojú ó ti dé apá fahim ó ṣe délẹ̀ tó bá wá ṣe délẹ̀ kó wá ṣe ẹ̀fọ́mi kó fomi yọ ẹnu kó fi ọmọ símú ṣùgbọ́n ńgbà tí ó débi ẹsẹ̀ ló rántí pé òun ò tí ì fọ ojú ọ̀pọ̀ràn yẹn àlùwàlá ni tẹ̀rẹ̀tìbù yẹn ó dẹ́ pàtàkì kó wá bẹ̀rẹ̀ láti ibi ojú èyí tó ṣe lẹ́yìn ojú yẹn gbogbo ẹ̀ kó tún ṣe padà lọ síbi ẹsẹ̀. فاهم؟ نعم نعم uh, finally uh, الأذنان من الرأس نعم الأذنان من الرأس حديث حسن نعم أوكي حديث حسن بمجموع تركه حسن ló fi gbọ́ ó dẹ̀ ìṣesí òjíṣẹ́ náà sára rẹ̀ jẹ́rìí sí wípé tó bá ti pa orí tán ètò ṣẹ́kù níbi omi ì máa ń fi ì máa ń fi ì máa ń fi ṣètì. jazakumullahu khairan. asalaamualeykum. asalaamualeykum. na ntọ́sọ náà nìyẹn <laughs> ntọ́sọ gan nìyẹn wípé step to jump yẹn ṣé wájibu àlùwàlá ni ọ̀ràn yẹn àlùwàlá ni àbí súnà ni rẹ̀ mọ́sálà ṣọ̀n pé kó yọ kó yọnu kó dẹ̀ fomi sí mú kó nínú súnà ni àlùwàlá ni but ọ̀ràn yẹn àlùwàlá nínú rẹ̀ ní pé ká fọ ojú ok tó bá pé súnà nìyẹn ló gbàgbé kó máa bá a lọ tó bá ṣe tán àwa ṣe bọ́ tó bá yẹ pé ọ̀ràn yẹn ni kó padà sí díẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó wá ṣe gbogbo ohun tó tẹ̀lé yẹn délẹ̀ fàáhẹ́ na wa alaikum salaam na ọ̀dà procedure wà wípé kéèyàn sá ṣe gbogbo ohun tó yẹ kéèyàn ṣe nínú àlùwàlá yẹn masalan ó lè bẹ̀rẹ̀ lójú ó ṣe tó ṣan wá kó má jẹ́ pé pẹ̀lú tẹ̀rẹ̀tìbù yẹn but ó mú gbogbo pípé yẹn wá ìyẹn pọ̀ nùsùn. asalaamualeykum sir. akọ sọláńtà. asalaamualeykum sir. wa aleykum. iṣu ìtọ́lẹ́tò gbọ́dọ̀ yẹn. bẹ́ẹ̀ni mo rò pé mo gbọ́ pé wọ́n ní abala bẹ̀ yẹn pé mudraji ni kọ̀ọ̀kan bá wọn pé so sama eh, ṣe nísìbà yẹn eh, sí àní àti hukumu rọ́fù rọ́fù làbí. barakallahu fi àwọn senior class ní ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọlọ́run ọba ni li'annahu la yantiqu anil hawa in huwa illa wahyun yuha nítorí náà àwọn àáfàá àtàwọn ẹ̀rù jẹ̀jẹ̀ nínú mà wọ́n ṣe àdáyanrí kí ni tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ gangan àti àgbọ́yé ẹni tó wá sótìyé báyìí nísìn. Ah, òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní inna ummati yud'awna yawm al-qiyamah ghurra mu'ajjalin níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn ọmọlẹ́yìn mi n tá a fi mọ̀ wọ́n onímìnira athari sujud látara bi tí à ń ṣe láwàlá yẹn ojú ọwọ́ ẹsẹ̀ yẹn gbogbo obìnrin ọmọ tanná ni yóò máa mú ìmọ́lẹ̀ wá ni wọ́n fi mọ̀ pé àwọn ọmọlẹ́yìn màmá lélẹ̀ sallallahu alaihi wasallam. sàbẹ́ tó wá gbà wá àwa rí nínú ìparí ọ̀rọ̀ yẹn yí pé fọmọnìsítẹ́tẹ́ àyùtílẹ̀ rọ̀tẹ̀wò fẹ̀lẹ́fà ẹni tí ó bá lè fi kún gígùn ìmọ́lẹ̀ rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ṣé gbólóhùn yẹn ṣọ́rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ni àbí àgbọ́yé ẹni tó gba ọ̀rọ̀ wá èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù tí àwọn alimuhakiki minal ulama àwọn ògbóǹtarìgì nínú ma ọ̀rọ̀ ìjìnà òjíṣẹ́ lásàlàsílà ń sọ ni wípé kìí sọ̀rọ̀ òjíṣẹ́ lásàlàsílà mi ọ̀rọ̀ ẹni tó gba ọ̀rọ̀ yẹn wá níbi kọ́ tábà ní ẹni tó bá fẹ́ fagúra rẹ̀ gùn bóò ló ṣe fẹ́ fagúra ojúgùn ṣé ọ̀ parí mọ́ ni èyàn fọ orí mójú ni àbọ̀ fọ̀ dáyà so ti yé báyìí nìsín so eyín àgbọ́yé tiẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni a dẹ̀ gbọ́dọ̀ ṣe àdáyanrí méjèèjì torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun gan-an lẹ̀sìn èyí tí sábẹ́ yẹn ṣe àgbọ́yé ni tó lè wọlé tó dẹ̀ lè mọ̀ lè wọlé fine now ló fi jẹ́ pé ntọ́wá nínú sọ́yìn Muslim ni wípé tọ́jíṣẹ́ náà sallallahu alaihi wasallam bá fọ apá tó bá débi yìí máa sún sí òkè díẹ̀ sí ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ní apá bó ṣe máa ń ṣe nìyẹn so tá a bá fẹ́ sọ̀rọ̀ pé ká tún fi kún kọ́mọ́jú báyìí náà lọ náà tẹsẹ̀ náà wọ́n máa ń jẹ́ ó sún sí òkè kókósẹ̀ díẹ̀ kìí ṣe pé kí máa bá dé ojúgun bàtà uh, Abdullahi bin Umar radiyallahu anhu ma àti Sayyidina Abu Hurairah radiyallahu anhu ẹgbà wípé wọ́n máa ń fọ̀dá abíyá <laughs> wọ́n dẹ̀ máa ń fọ ẹsẹ̀ dé orúnkún náà. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salaam tala. Àìkọ́ ti fẹ́ béèrè lákọ̀ọ́kọ́ ẹ sọ pé tí èèyàn bá wọ mọ́ṣáláṣí tó bá sáàmù tó bá ṣe tẹ̀sílìm tó wọnú mosque. Bẹ́ẹ̀ni. Pé Rasulullah ṣe àṣà wọn máa ń lọ. Nípìnlẹ̀ wọn máa ń dáhùn but later ni ọwọ́ ni wọ́n máa ń fi dáhùn. Kíblà ni bí báyìí sìn ìyá wọlé látẹ̀yìn sáà wọ́n ní asalaamu alaikum máa ṣe báyìí sìn. Just a ishara. Bó bá ṣe rọrùn sí. okay eh, eh. then lẹ́yìn ẹ̀ ọkọ ń béèrè lọ́wọ́ mi ó kírun tán ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa so ó wá béèrè lọ́wọ́ ẹni tí ó kírun fún wa ìkọ́ lára àwọn afáǹgbà iná ni so ó wá ń béèrè lọ́wọ́ pé ó miss last uh, rakat ó ti ó àjọ bẹ̀rẹ̀ ẹ̀rún ni so ó wá àlùwalá ẹ̀ so ó jáde gbà tó padà dé tó kírun yẹn tán wá ń béèrè lọ́wọ́ ẹ̀ yẹn pé kí ni nǹkan tó yẹ kó kóun ṣe ṣé ó yẹ kó ó kí gbogbo òrùn yẹn ni àbí. pé ṣé o máa mú ogbòrùn yẹn wá ni àbó máa kí lásán ìgbà tó bèèrè lọ ni ó ní nǹkan tẹ́ni yẹn sọ ni pé òun lè kí gbogbo ẹ̀ ọ́ kóun mú ti lásán yẹn wá. bẹ́ẹ̀ni tọ́tọ́ bá rọ̀ èyí bá gbóyè ń ok so thirdly lastly. ó sọ̀rọ̀ láàrin méjì. ó jáde ó lọ ṣàlùwọ́lá. kò sọ̀rọ̀ ṣé kò sọ̀rọ̀. wọ́n láwọn alámi ò kò sọ fún mi. tó bá sọ̀rọ̀ kó tún ràn yẹn bẹ̀rẹ̀. ok. Hmm. then uh, lastly èèyàn kan wà ó uh, so uh, nǹkan tó ó dẹ̀ jẹ́ ní tó ń ṣe súnà so nǹkan tí nǹkan kan láàrin wọn tó yẹ pé ó kàn notice pé all of a sudden mamẹ kàn change ni pé ó tí wá ń bọ́ síbi ìkanra pé fìrùn gbọ́nlẹ̀ kò ṣe pé ẹni ẹṣẹ́ rí kò ṣe pé rí nǹkan tó wá ni pé o ti ń gé ṣòkòtò ti pọ̀ pé báwo la ṣe máa ṣe eléyìí so ó ti wá ń bọ́ síbi pé kó wá kí màmá ẹ̀ máa bínú but nǹkan tó ń jẹ́ kó yé mi ni pé òun ò bá the last time tó tọ́jọ́ ríra gọ́sùn ọjọ́ gbé ó máa ń lọ rí wọn ni so nǹkan tó sọ ni pé last time táwọn ọjọ́ ríra ni pé wọ́n bínú gan wọ́n dẹ̀ sọ pé ah, pé tó bá máa kúrò náà máa wọn gan kó kó ṣe gáfárà pa pé àwọn tó kù tó ní wọ́n tó àwọn ọ̀tọ̀ so pé àwọn ti gbìyànjú lórí ẹ̀ so nǹkan tó wá ń sọ ni pé ọjọ́ yẹn kó tó kúrò kò bá wọn bínú ó kàn mọ̀ wálẹ̀ pé òkè òun ti gbọ́ wọ́n dẹ̀ ń jẹ́ ká mọ̀ pé èèyàn kì í fi ìbínú ọlọ́run ọba wá ìyọnu àwọn òbí ẹ̀ pé kí ni nǹkan tó yẹ because nǹkan tẹ́ni yẹn sọ pé òun ò ní lọ síbẹ̀ òun ti ẹ̀ pé at least tó wọn bá rí òun àwọn lè sọ̀rọ̀ lórí fóònù bọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá tún pé wọ́n ń sìn wọ́n gbé fóònù wọ́n dẹ̀ ń pè initially wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa pé bí ìdàpọ̀ wọn gbé papọ̀ wọ́n máa ń pè lórí fóònù náà pé wọn but nísìnyí tó bá pè wọn wọn ò ní gbé fóònù òun náà àwọn ń sìn wọn pè but the last time tó lọ kò bá wọn jà kò bá wọn ṣe ní ti ó lóun report fún grandma òun dẹ̀ bá wọn sọ but wọ́n ti change up till now so ó ń gbé kí ni. kọ́ máa ṣe dáadáa sí wọn kó dẹ̀ máa gbìyànjú lẹ́wọ̀n lórí. kò lọ síbẹ̀. wọ́n gbọ́dọ̀ lọ bẹ̀. ok dáadáa ni kò lọ síbẹ̀. ọ̀rọ̀ yẹ́ ìsọ̀rọ̀ fóònù nìkan. ok ṣọlá. Yeah. Um, last question it is sir. èmi ni mo fẹ́ béèrè last question. Ah mi ní dáhùn yẹn. ẹlì <laughs> dámi ló ń sàn. ok inshallah. <laughs> naam alhamdulilayi allahumma salli ala muhammad wa sallim ìbéèrè mi ni wípé hmm, ah, tó ọlọ́run kọ́ mi bí ń ṣe béèrè <laughs> naam alhamdulilayi àwọn. Uh, ntí ó fẹ́ ní àfa lára tí ọ̀dẹ̀ kó ní lára láti béèrè ní wípé ta ló fẹ́ fi owó sí báǹkì ọba adẹ́dà tí ó fi gba èyí tó kéré jù nínú àdìpèlé ó ní ìlọ́po mẹ́wàá tòró ní dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá rẹ̀ lòun ó fi san wá lẹ́sùn bí inú wa bá ṣe wá mọ́ sí tọkàn wa rọ̀ fún sí tá a ṣègbìyànjú lé lórí sí ó tún wá lè jù bẹ́ẹ̀ lọ ó lè wọ ìlọ́po lọ́nà ọgọ́rùn-ún bí ọgọ́rùn-ún méje nǹkan kan bá wọ́n dẹ̀ ní al-aqilu man bada bi èmi fi kálá wọn ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa. tọ́ èmi náà jọ yín n bá ti gba owó tí mo tọ́jú owó kan sọ́wọ́ ọ̀rẹ́ mi onífìlà yìí èmi náà jọ wọ́n pẹ̀lú owó báyìí so ẹ dákun ẹ jọ àwọn bàbá wa bismillah wọ́n ti bá mi jíṣẹ́ ẹ mọ̀ kó gbogbo gbà ní mọ́ ṣàlàyé ṣàlàyé so ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ jazakumullahu khaira àmín ẹ dákun kó lè yá ẹ bá mi bẹ̀rẹ̀ mẹ́yìn jazakumullahu khaira ọlọ́run san yín lẹ́san rí àdì àfàmùdọ̀ àfàtàn. ìgbìyànjú wo la fẹ́ fún wa ó kọ́mọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn aláìmọ̀kan wọ́n lè jẹ́ mùsùlùmí wọ́n lè lè má jẹ́ mùsùlùmí tí wọ́n bá rí ọmọ àyà tó ń kọjá lọ tó ń ṣe súnà bóyá ó dé fìlà tàbí ó wọṣọ tàbí ó nírùngbọ̀n wọ́n lè kàn sáré rí pé ní Boko Haram. Hmm. Now tó bá jẹ́ pé ẹni tí ò ní kìmí nínú nínú àwùjọ ni tí èyí ṣe ẹni tí yàní àwọn fùlùfúlù èèyàn ká gbé sí wa ibadu rahman الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام àwọn ẹrú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé wọ́n máa ń rìn ní orílẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lẹ́pùtù àti òye tí àwọn aláìmọ̀kan bá wá dẹnu ọ̀rọ̀ àbùkù kọ wọ́n wọ́n ò ní tasí wọn wọ́n sá fi wọn lẹ̀ ṣùgbọ́n tó bá ní kìmí láwùjọ tó jẹ́ pé irú rẹ̀ ó fẹ́ wọ́n kàn fẹ́ yín sọ ti ẹ̀sìn kí wọ́n bá fà á àwọn lawyers nínú àwọn ọmọ ẹ̀yà gbogbo kí wọ́n sù rẹ̀ fún assault láti fi kó irú ìwà báyẹn ní ìjánu torí èèyàn gbọ́dọ̀ ṣọ́ ẹnu rẹ̀ láti fi tàbùkù bá a ọmọlà kejì so tó bá yẹ pé nínú àwọn tí wọ́n wà láwùjọ tí wọ́n ní kìmí tí wọ́n jẹ́ tí wọ́n pé ah, ọ̀tẹ́sìn lélẹ́yìí ni tí wọ́n wà kọ́sọ̀tàn tí ì bá ṣe mùsùlùmí kéèyàn bá fà á fún assault àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ lawyers kí wọ́n kí wọ́n dìde sí láti fi dá irú fìtínà báyìí dúró ọ̀la àlẹ́ náà. jazakumullahu khairan ìbéèrè tí wọ́n mú wá yẹn tó ó jẹ́ kíkín náà ń lò àmọ́ àágbà bẹ́ẹ̀ torí pé à ń kẹ́kọ̀ọ́ náà ni. ara àlùbáríkà lójú. bẹ́ẹ̀ tó ó dáa mo gbà tó jazakumullahu khairan assalamu alaikum warahmatullahi wabarakatuh. wọ́n ní a sì ní àǹfààní àti bẹ̀rẹ̀ sí i so ìbéèrè dẹ̀ wá láti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa lókè <clears throat> wọ́n ní ṣé ó ní ẹ̀tọ́ fún obìnrin láti pe ọkọ rẹ̀ nígbà tí ó bá ní bùkátà sí bẹ́ẹ̀ni tó ṣe wípé ọkọ rẹ̀ yìí òun fúnra rẹ̀ ò pe ìyàwó. ẹ̀tọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ni tí ó bá kọ́ láwọn agbára kágbára. Nah. Hmm. Ah. one, two, three, okay, four, five, five. Salaam alaikum sir. Wa alaikum salaam tala. Yàrá sir. Ah. Now, ìgbà tí ẹ ń kọ́ wa ní àlùwàlá lẹ́kọ̀ọ́. Now. Tẹ́ ń fọ ẹsẹ̀. Bẹ́ẹ̀ni. Now, mo rí i pé ọwọ́ tẹ́ fi ń bomi inú gbá yẹn bẹ́ẹ̀ni òun náà lẹ fi ń fọ ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ni bóyá nítorí pé ẹnàró ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n mo rántí pé ìjọ́ kan tí mo ń ṣàlùwàlá pẹ̀lú kẹ́tù bẹ́ẹ̀ni mo ń fi ọwọ́ ọ̀tún fọ ẹsẹ̀ bẹ́ẹ̀ni mo ń fi ọwọ́ òsì da omi sí i bẹ́ẹ̀ni ẹnìkan tí mo lérò pé ó nímọ̀ jù mí lọ ó wá gba ọwọ́ mi padà pé ọwọ́ òsì ni kí n máa fi fọ ẹsẹ̀ ẹsẹ̀ so mo á fẹ́ béèrè pé. ètò bá ti rọ̀ ẹ́ lọ́rùn kò sí nọ́ọ̀sì kan pàtó lórí rẹ̀ salamaleykum rahmatulah <laughs> ẹni tó fẹ́ fẹ́ ìyàwó kejì. àti ìgbà wọlé ayé rẹ̀ nísìnyí o. <laughs> èmi kan ṣèkì. náà wọ́n fẹ́ ìyàwó kejì ẹni tó wá fẹ́ fẹ́ yẹn ó ti máa rí tẹ́lẹ̀. ok ọjọ́ bí abilékọ tàbí opó. bẹ́ẹ̀ ni so ẹni yẹn kò gbé wọn jọ gbé ká ní sìn èkó kọ́ ló wà bóyá Abẹ́òkúta so àdẹ̀sẹ́lẹ̀ kan yẹ pé oorun ara ẹ̀tọ́ pé láti ẹni ìdẹ́rẹ̀ wíkẹ́ndì ló máa ráyè láti máa lọ sí ibi tí ìyàwó kejì wà báwo lóorun yẹn ṣe fẹ́ dọ́gba. kí wọ́n jókòó sọ kí wọ́n jókòó sọ àjọsọ yẹn pàtàkì kó tó di pé wọ́n tara bọ̀. kí wọ́n jókòó sọ pé. nísìnyí weekend nìkan màá máa ráyè o hmm. ó dẹ̀ lówó wà òkè fún un bẹ́ẹ̀. òun náà òun náà ti ìyẹn obìnrin yẹn gbà bẹ́ẹ̀ obìnrin ti gbà bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ ni kó mọ́ ṣàìpè kó mọ́ ṣàìpè wọ̀nyẹn pé àsìkò tó wọn máa ráyè sí yẹn kó mọ́ ṣàìpè but definitely àjọsọ yẹn gbọ́dọ̀ wà níbẹ̀. wọn ò tí ì fẹ́ra wọ́n sì ń pèrò ní wọ́n sì ń sọ lọ́wọ́ then ó wá wò pé kí ni àwọn lè sáré ṣe láti lẹ́tọ̀ọ́ ṣé tó bá ti fún ní sàdáàkì ẹ̀ ṣe tó bá ti lọ tọrọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí wọ́n láwọn ti yọ̀ǹda táwọn ẹlẹ́rìí wà ń bẹ̀ ó ti lẹ́tọ̀ọ́ sí sàdáàkì èèyàn máa ń jẹ gbèsè rẹ̀ èèyàn máa ń jẹ gbèsè sàdáàkì torí masalan dàn sàdáàkì téèyàn fẹ́ fún obìnrin èèyàn ti pinnu pé òkè hajj ni màá fún kì í ṣe gbogbo wàhálà lè lọ sí hajj ó ní àsìkò tá a lè lọ sí hajj so tàbí àwọn ó dẹ̀ tàbí bóyá sàràkí téèyàn fẹ́ fún màá kọ́lé fún ẹ ní gbígbà báyìí kìí ṣèjọ́ tá a bẹ̀rẹ̀ ilé kíkọ́ òun náà la parí rẹ̀ but n tó dáa jù ni pé kí sàdáàkì máa níwọ̀nba ká má yá níyà tó jẹ́ pé yóò ní àwọn méjèèjì lára láti pẹ́wọ̀ rẹ̀ náà so nísìnyí ó lè lọ rí àwọn òbí ẹ̀ sìn. tó bá ti rí àwọn òbí àwọn tí wọ́n wà létò rẹ̀ tí wọ́n sọ pé ah àwọn yọ̀ǹda ok ó ti lẹ́tọ̀ sí. sàwádìí kọ́ńtàlá. wákàn sọ̀rọ̀ àǹtàlá ọ̀ka. àwọn nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ àlùwàlá lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹni tí ó ṣe àlùwàlá tí àlùwàlá ìwà já lórí irun. bẹ́ẹ̀ni. nígbà tó jáde ẹni pé tí àbá ti sọ̀rọ̀ wọ́n á ṣe tẹ̀sílímù sí wa àwa dáhùn ṣé eléyìí náà wà lára. bẹ́ẹ̀ni ara ẹni ara ẹni torí pé a lè sọ̀rọ̀ tá a bá wà lórí a lè dáhùn tẹsílẹmù lórí irun ìṣàwọrà la lè ṣe. ní ti ẹni tó wọ masjid tí ó wá sálámọ̀ bẹ́ẹ̀ni àwa tí a wà ní orí irun nígbà yẹn a le sọ ní ọ̀rọ̀ àbí ká ṣe iṣẹ́. náà àwa tí a sí lórí irun á hmm. dá lónìí tó bá ní asalaamu alaykum ni wa aleykum asalaam ṣùgbọ́n àwa tá a wà lórí irun á ṣe ìṣàrà. ọ̀rọ̀ yan ni ká ṣe ìṣàrà. ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni torí dídáhùn sálámà ọ̀ràn yẹn ni ó kàn jẹ́ pé tó bá jẹ́ pé nínú agboolá wa táwọn kan ti dáhùn wọ́n ti gbé e fáwọn yòókù. Ah, fine. one two now afa ṣaṣa now ẹni tó bá ń ka Quran òun náà sọ òun náà á dáhùn sálámà ah, á dáhùn sálámà bẹ́ẹ̀ ni wàhálà sàlàntà. ọmọ ṣe fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lórí um, ìṣó àtàrà pé ìgbà míì wà tó yẹ pé èèyàn wà lórí irun a máa rò lọ́kàn bí kí àṣetán máa disturb ẹ̀bẹ̀ ń pọ̀ òun ṣó. àbí òun ò ṣó ìbéèrè àfààní wípé èèyàn lè wà lórí irun gbà míì a máa ìṣìtánì àwa dárò ìró ìṣúlọ́kan àbí mo ti sọ ni àbí mi ti sọ òjíṣẹ́ náà sọ́la àṣìláàmù yẹn fún wa táṣetánì bá ti gbé dé báwọn ó ní ìmọ̀ kó o gbóhùn tàbí kó o gbóòórùn tó ọ̀kan kan nínú méjèèjì tí ò bá ti ṣẹlẹ̀ má dà lóhùn. ìbéèrè kejì fẹ́ béèrè nípa àtàyàmọ̀. àtàyàmọ̀ náà lẹ́yìn tá a bá fọjú wa àtọwọ́ jẹ́ ok dandan ni ká fọwọ́ náà. ọwọ́ mi báyìí àtọ́jú fífọ̀ pípa láàwì. <laughs> torí àìfi yẹ̀pẹ̀ fọ nǹkan àfi pani kò ṣe dandan yìí pé kí yẹ̀pẹ̀ lè mọ́ wa lọ́wọ́. salamu alaykum tula. wa alaykum salaam tula. mo fẹ́ kí ẹ ṣàlàyé dáadáa lórí ẹni tí ó bá àwọn bẹ̀rùn jọmọ gẹ́gẹ́ bí àfáà ṣe béèrè tí àlàlá ìwà ajá tó lọ tún àlàlà ṣe kò dẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ ò tí ì yé mi. a continue ibi tó bá dé kódà tó bá miss raka kan á continue rẹ̀. bẹ́ẹ̀ni ó ti miss raka kan á continue ibi tó bá dé èyí tí ó miss yẹn nìkan lákì. asalaamualeykum ẹ jọ ìbéèrè mi ni pé tí mo bá fẹ́ fi imú tí mo bá ti fà á ní fífà pé ó tẹ́ mi lọ́rùn pé mo rí fà kàtà máa bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kàtà bọ̀ tí máa rọra ṣe fẹ́rẹ́fẹ́ kò ní tẹ́ mi lọ́rùn but màá ṣọ̀rọ̀ pé. wọ́n wá choose láàrin méjèèjì ìmọ̀ ìnira kàtà tí ó ṣẹlẹ̀ tàbí ìtẹ́lọ́rùn tiẹ̀ kì í ṣe ńlọ pàtàkì bọ̀ ṣó o ti pé wọ̀ ṣẹ̀rẹ́ à ẹni tó pàtàkì ṣé ọ̀nà sàn toro ní ọ́sùr ó ní àwíjàre. sáwọn alikuram tó wà bẹ́ẹ̀kọ́tù. mo fẹ́ add sí um, ìbéèrè tí afa kan béèrè nípa èso um, mo gbọ́ nínú hadith kan mi mọ̀ bóyá sọ hìn or not wọ́n ní pé téèyàn bá téèyàn bá feel pé èèyàn so lórí irun irú yẹn kò wá àbí sorry um, iṣó yẹn wá jábọ́ pé téèyàn bá gùfẹ̀ pé iṣó yẹn ó ti bá ẹnu jáde nìyẹn. mo ṣe ń gbọ́ nísìnyí. pé so èèyàn máa lọ ṣàlùwàlá náà. mo ṣe ń gbọ́ nísìnyí. Ah. salaam aleykum salaam aleykum. wa aleykum obìnrin tó tó ń ṣe ìdà lọ́wọ́. náà obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ eh. ìdà wo ìdà wafat àwọ ìdà talaq. no Titi. Eh, gbé sẹ́nu àfa. Titi nǹkan oṣù. haidọ haidọ haidọ nìyẹn náà. ṣé ah, ọkọ ẹ lè súnmọ́ kó tó di pówó ìgbà tí kìnìyàn ti parí àbí ó dìgbà tó bá tó wẹ̀. ó gbé sẹ́nu ọ̀ṣọ́ ṣọkọ ẹ lè súnmọ́ kó tó di pówó àbí ó dìgbà tó bá tó wẹ̀ tán. ṣé wọ́n ti rí nǹkan oṣù ti parí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. á tábà ọkọ asúnmọ́ tọkọ bá súnmọ́ tán àwẹ̀ méjèèjì pa àwẹ̀ ti sísúnmọ́ àwẹ̀ ti haid. tí kò bá sí nínú tí ò bá tí ì mọ gan nǹkan oṣù tí dá ọkọ bá ṣeré débi pé àwọn méjèèjì dámira tí wọn mọ pé wọn iná tọkọ ọkọ máa wẹ̀ òun náà máa wẹ̀ á wẹ̀ a yẹn even though wà nínú nǹkan oṣù á yẹn tó bá wá di pé ó ṣe nǹkan oṣù tán á ṣe ìwà ti nǹkan oṣù lọ́tọ̀. ìbáṣeré tá à ń sọ ni wípé kì sára wọn rò máa gbogbo eléyìí ara àgbádùn tí ọkọ lè ọlọ́run ọba ìtìjú òdodo òjíṣẹ́ náírà asálàm náà ìdẹ́ ìtìjú òdodo ààlà ń tá a lè ṣe tíyàwó wàhálà wà nínú oṣù tàbí ẹ̀jẹ̀ ìbímọ wọ́n sọ fún wa ara lè má gbà á fún that level òjíṣẹ́ náírà asálàm yẹn ṣe skills yóò cover ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde ọkọ ó ṣe anything tó fẹ́ pẹ̀lú ẹ̀ but kì í ṣe pé kó wọlé fahim yóò ṣe anything wọ́n lè romance wọ́n lè ṣe anything tí ọkọláya ń ṣe àwọn ọkọláya wọ́n mọ̀ tó mọ̀ tí à ń sọ náà náà so <laughs> kí àpọ̀n mọ̀ máa sọ yìí pé kí ni wọ́n mìíní pé kí ni tọkọláya ń ṣe àwọn ọlọ́kọláya mọ̀ tó mọ̀ tí wọ́n ń ṣe but along the line níbi tí ọkọ ti ń ṣe yẹn la'allahu mahir bóyá ọkọ ni tó náà dá mọ̀ dáadáa wá ò pé kò kó mọ̀ jẹ́ one way òun náà tún ó tún gbé ìyàwó rẹ̀ sókè ìfúkẹ́ òun náà jẹ̀gbádùn wọ́n jọ jẹ̀gbádùn papọ̀ so ọmọbìnrin yẹn á wẹ̀ kó tó di pé wàá wẹ̀ tí nǹkan oṣù náà. naam sàwọn ìgbà wa wà consulant. Um, mo fẹ́ béèrè pé ṣé bí ọjọ́ jùmọ̀ àti nsìn. naam. ṣé èèyàn máa wẹ gúúsùlù fún jùmọ̀ hmm. ọ̀ tí ọkọ àtìyàwó bá meet ṣé wọ́n lè pa. barakalafik wí sísúnmọ́ ìyàwó èèyàn níjọ́ jùmọ̀ súnà ní tó pàtàkì ṣé ìwẹ̀ yẹn ìwẹ̀ kan ṣoṣo tó fún méjèèjì ètò fẹsẹ̀ múlẹ̀ jù ó ní pé àwẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́rọ sọ pé mọ̀nẹ̀gásọ́lá tó mọ̀kítàsálà ẹni tó wẹ̀ tó tún wá ṣe nǹkan tí ó mú ìwẹ̀ wá tó wá wẹ̀ ó wá fẹsẹ̀ rìn lọ sí jimá kò gun nǹkan ọ̀gùn thumma bakara ó wá tètè dé jimá ó wá bẹ̀rẹ̀ ó súnmọ́ imam tí imaamu fi parí khutba kò mú lẹ́gùn wá kò sọ nǹkan kan ó listen attentively òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní yóò gba ládàá bí ẹni tó fi odindi ọdún kan tó fi gbààwẹ̀ tó fi kírun tó fi ṣe jihad na so uh, akpandus gan. Uh, since ti uh, wọ́n ti jẹ́ kí ó yé wa wípé ọjọ́ máa ń bẹ̀rẹ̀ láti uh, rárá ọjọ́ bẹ̀rẹ̀ láti magrib òru ọjọ́ òru ọjọ́ ó ń bẹ̀rẹ̀ ní magrib but ọjọ́ gangan gan ọ̀sán rẹ̀ ń bẹ̀rẹ̀ ní fajr tí fajr bá ti lọ. nǹkan fẹ́ bèèrè ni pé tó bá di jọ bí a èèyàn rí pé ó máa ń so busy níjọ́ friday títí di bíi time magrib ṣá yẹn ṣé ó lè ka suratu káfù ní ìbẹ̀rẹ̀ ẹ̀dá eh, eh, ní náìtì. Eh, ọjọ́ thursday majuma juma friday bẹ́ẹ̀ ni. nasu ni nasu ni text ọ̀rọ̀ jíṣẹ́ nasa asala ni pé ẹni tó bá ka caf ní òru jimá tàbí níjọ́ jimá nasu tó wà ní. ok eh, nasu tó wà ní. Mm, mo fẹ́ bèèrè nípa ìrun torí pé ó possible kí n máa wà around ma pa sísun. ok bismillah. nípa nínú sífàtù sọlá ti ẹ̀hẹ̀n mo kà á bẹ̀rẹ̀ pé wọ́n ní tí ànábì bá sallallahu alaihi wasallam bá fẹ́ gbé ọwọ́ sókè fún tẹ́gbẹ́rọ́ ti rẹ̀ rọrùn àbí tí ó bá ń sùjúdù pé sára kí ọwọ́ ẹ̀ wà níbi èjìká àbí etí etí ṣé dandan ni àbí kẹ́hàn ṣáà raise ẹ̀ ni ó mátà àbí báwo ni ẹ ṣe. Ah, nínú àwọn nǹkan tó jẹ́ pé tíyẹn bá ṣe téèyàn fi jọ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá àgbàládá ni ṣùgbọ́n tí ò bá ṣe kò ní gbẹ̀ṣẹ̀ ni ló fi jẹ́ pé nípìnlẹ̀ tíra yẹn bàbá describe àwọn shurut kilamin pẹ̀lú ẹ̀ àwọn arkan kilamin pẹ̀lú ẹ̀ àwọn wajibat tàbí sunan kilamin pẹ̀lú ẹ̀ ọwọ́ gbígbé sókè yẹn raful yedain ìzáídà kó jẹ́ láti èjìká tòbí maximum ẹ̀ náà níbi pé kí kí ọwọ́ dẹ̀nà sókè dáadáa èké tí a ṣe nínú yes color state báyìí èké tí a bá ṣe nínú méjèèjì ọwọ́ òkè. ok but mo máa ṣàkíyèsí pé àwọn ẹlòmíì ò kí ń set ẹ bẹ́ẹ̀. mistake ni okay. mistake. Assalamu alaikum warahmatullahi. Alaikum salam tala. Ẹ jọ academic question mo fẹ́ béèrè. Na ok. Uh, La tasiru wa zero tun wizero okoro. Okoro na. Ibnu Zina. Na. Uh, ah, kò kópa nínú ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n mú wáyé. àdìsí òjíṣẹ́ náà sàásì. na alhamdulilah um, in criminal law. na n ta mọ̀ ní pé ẹ̀ṣẹ̀ kéèyàn tó lè dáràn. bẹ́ẹ̀ni òun láti ní intention. adé ní búlóògù. bẹ́ẹ̀ni at you of age. yes sir. na ẹni yìí reason tí o fi fẹ́ wọ́n responsible. na fún ẹ̀ṣẹ̀ àwọn tó mú wáyé. bẹ́ẹ̀ni. o ní mi ò mọ̀ àkọ́kọ́ náà mi ò tí rí text but àwọn ìwé tá n kà náà sọ pé irú ọmọ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí ogún bàbá rẹ̀ àwọn kan tẹ̀ sọ pé kò lẹ́tọ̀ọ́ sí ogún àwọn méjèèjì but àwọn kan sọ pé kò lẹ́tọ̀ọ́ sí ogún bàbá ẹ̀ ó lè jogún màmá ẹ̀ but èmi ń wò ó pé. ta ni bàbá rẹ̀. ẹni tí biological father. Mm -mm àní ẹni tó ṣe sẹ̀ríà fadà làwọn tẹ̀lé. ok ẹ yẹ sà wọ́n tún bọ̀ sọ́bẹ̀ náà ní í ṣe pé irú ẹni yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé bóyá ọkùnrin àti obìnrin ìgbà ìmọ̀ wọ́n jọ ń ṣe bọ̀. tó bá ṣe ìgbà ìmọ̀ ni ọkùnrin yẹn ló ní ọmọ bàbá rẹ̀ ni. tó bá ṣe ìgbà ìmọ̀ ni òun ló ní. so irú ọmọ yẹn ó lè jogún bàbá yẹn. ó lè jẹ. now hmm. ilé tí bóyá ó wá ṣe hmm. mistake yẹn náà wáyé kan ṣe kó wọn mọ̀. kì ṣe mistake kì ṣe mistake. ok wọ́n dẹ́ṣẹ̀. ok wọ́n dẹ́ṣẹ̀. <laughs> so ọmọ yẹn ni èmi wá ń wò kí ni ìdí tó fi fẹ́ jìyà kọjẹ́yà tí àwọn òbí ò ṣe àmì tí àwọn tí wọ́n mú wáyé tí wọ́n ṣe. ìyàwó ló jẹ. ìyà tó jẹ náà ni pé kò lè jogún ọkùnrin yẹn. ẹẹ kò ní bàbá ló fi jẹ́ pé kí obìnrin má fi ara rẹ̀ tàfàlà. Allah subhanahu wa ta'ala ó bàbàrà obìnrin gan ló fi jẹ́ wípé kó tó di pé ó di ẹlẹ́tọ̀ọ́ fọkùnrin pé ọkùnrin ó gorí ẹ̀ àwọn processes tí ọkùnrin gbọ́dọ̀ undergo láti fi ṣọ́ ìwọ obìnrin ni obìnrin tó bá wá mú ara rẹ̀ tó òun ló kó bọ́mọ lọ́mọ òun ló kó bọ́mọ lọ́mọ because kó tó di ipa sọ pé ẹni bàbá lágbájá ni àwọn wọ̀nyẹn ó gbọ́dọ̀ pè ó gbọ́dọ̀ ti jẹ́ ìyàwó rẹ̀ náà sharon kì í ṣe ìyàwó rẹ̀ làwọn kan fi sọ pé tó bá jẹ́ pé obìnrin ni ọmọkùnrin yẹn lè fẹ́ àwọn kan sọ bẹ́ẹ̀ anala wa fikun fi dhalik èmi ọgbà ìyẹn because kì í ṣe omi ìsàlẹ̀ nìkan là ń fi ń dìtámì násábà nísìn ọmọ tí ẹni tá a mọ̀ rí àbátan kò sí ń tọ́pa pẹ̀lú ẹ̀ ọmọ wa dẹ̀ ṣe ń múyàn àwa ajá lábàá gbé ọmọ wa ń sunkún ó wá fa ọmú jáde ó fún ọmọ wa mu ọmọ wa àtọmọ tiẹ̀ wọn ò lè fẹ́ra mọ́ forever sàhí wàlẹ́lá na sheikh islam ibn taymiya arhimahulah rahmatan wasi'a wa sọ pé ntọ́ bá fi mú omi tòkè ṣe fífẹ́ra yẹn léèwọ̀ tó dẹ̀ fi finá sábà rinlẹ̀ omi tìsàlẹ̀ àwòlá náà rahim Allah ramtawasa náà náà àwòlá òun ló tọ́ sí jù bó tiẹ̀ jẹ́ pé kò sí márèjì láàrin wọn náà. yasakula ọkẹrẹ ẹ broda wa kan fẹ́ confam bóyá àlùwàlá tá a ṣe nígbà tá a ìwẹ̀ jẹnaba àbí ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ fún juma yẹn wípé bóyá ó suffice fún àtikírun. tí jẹnaba suffice torí rẹfọwọlẹ hadith ni but ṣé jíjú máa suffice ibẹ̀ lọ̀rọ̀ àwọn àfa àti pín àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfa sọ pé kò suffice torí wípé kì í ṣe ìwẹ̀ àti mú ẹ̀gbin kúrò ní ìwẹ̀ juma. wàlẹ́kùn sálàm ó béèrè question torí wọn ò fún ọ ní wọn ò fún ọ nọ́mbà wọn ò dẹ̀ fún ọ máìkì. sáwọn àyè kan ọ̀sẹ̀. ọkàn kan sẹ́gbẹ̀ẹ́ kan ní wàlẹ́kùn sálàm tó na ìbéèrè mi ni pé um, uh, ẹni tí nígbà tẹ́ ń sọ̀rọ̀ pa àlùwàlá ẹ sọ pé ẹni tí ó bá ń ṣe àlùwàlá ẹ ti ọwọ́ bọnú bóòlù yẹn ni. bẹ́ẹ̀ni torí ipò fẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé jọmọ pé ńgbà tá a bẹ̀rẹ̀ àní tó bá jẹ́ ní tó fẹ́ tó fẹnu àgbèsápọ̀ ọ̀tún tó bá jẹ́ pé àgé ni kẹ́tù àgbè apá àlàáfíà okay n tó wá fẹ̀ ni wọ́n gbé la lò because tá a bá ní ká lo n tó tó jáde yẹn omi tá a mú yẹn àtúnjáde lára rẹ̀ làwọn sàábé náà ń gbà tí wọ́n fi ń ṣàlùwàlà wọ́n dẹ̀ fi ṣàlùwàlà pé ọlọ́run fi yẹn ṣe mọ̀ọ́jísà fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní sẹ́kìnà abúnafilá ṣẹ́jọ́ka abdulaziz bombaz lọ́n fi sọ wípé nígbà wọ́n béèrè wípé ṣá a lè fi omi zamzam ṣàlùwàlà tàbí ká fi wẹ̀ wọ́n sọ pé omi tó jáde lọ́wọ́ òjíṣẹ́ lásàá sálàm àwọn sàádé fi ṣàlùwàlá ó dẹ̀ lọ́lá ju zamzam lọ níta bá fi lè fèyàn ṣàlùwàlá zamzam náà á fi ṣàlùwàlá. na nọrọdẹ. salamu alaykum ẹ dákun nínú ọ̀gọ̀rọ̀ ìròrí tá a máa ń sábà rò láyé lónìí náà ni pé ẹ̀ṣẹ̀ bàbá á béèrè lọ́wọ́ ọmọ tó kọ́mọ̀ láàrin àwa Yorùbá now. ọ possible àwọn ẹ̀ṣẹ̀ míì àwọn ẹ̀ṣẹ̀ bàbá míì wà tó jẹ́ pé ọmọ ò kì í bẹ̀. ẹ dákun ẹ bá wa ṣàlàyé lórí dára. n tí ó fi lè fà ni wípé wọn ò tọ́re àìtọ́re ta lọ́lẹ̀ṣẹ̀ yẹn òbí àbí. ṣé ọmọ yẹn ó kó yóò jẹ́ ń bẹ́ àbí òní pín ó ti ń pín torí wọn ò tọ́rí wọn ò fọlọ́run ọba màá wọn ò fòjíṣẹ́ ńlá màá wọn kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní kankan ọwọ́ á àtọ̀dọ̀ àwọn òbí ló ti bẹ̀rẹ̀ rẹ̀ dẹ̀ ti ń ṣẹlẹ̀ lórí òun torí kò sí ń tọ́jẹ́ fún òbí lórí ọmọ kó kí wọ́n fọba hàn kí wọ́n dẹ̀ fi tí ó fi mọ̀ yìí pé kò sí bí òǹgbẹ ṣe lè gbẹ̀yàn tí ó wà gbé ásíìdì mu kò sí bí nǹkan ṣe lè le mọ́hun tó wọ́n wà ṣe ṣírìkù torí ọlọ́run ọba ò fi bùn ẹni kò fi bẹ́ẹ̀ dá kankan ó ń gbà tó ń kà wọ́n lọ wọ́n Ismaila wọ́n Iliyasa wọ́n ṣe kí fún ọkà gbogbo wọn báwọn ìgbà tó kàdé lẹ̀ wọ́n ní wọlé aṣọ́kù tí wọ́n bá lọ ṣe ṣírìkù ni làhábìtọ́ ánìhùn mákàánù yàmàlú gbogbo òròyìn dáadáa tí mò ń ròyìn wọn lórí iṣẹ́ dáadáa tí wọ́n ṣe iṣẹ́ wọn bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ọwọ́ fèsì ọ̀gá gangan gangan fúnra rẹ̀ sọ́lá àlọ́sọ́lá ó ní lẹ́yìn àṣírọ́kítà tó o bá lè ṣe ṣíríkù pẹ́rẹ́ lẹ́yà àbítọ́nà àmẹ́lẹ́ wẹ̀lẹ̀tẹ̀kùnẹ́nà mìíràn àkọsílẹ̀ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ tó o ṣe tí gbogbo ẹ̀dá tọ́lọ́run wọn dá yàtọ̀ sáwọn àwọn osat nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbí tàlìjẹ̀nu wọ́n mọ̀ pé aa ọlọ́run parí iṣẹ́ rẹ̀ sójìṣẹ́ náà sàlá sàlám la gbogbo bí o ṣe jẹ́ tọ́ ọba ilẹ̀ lọ ṣe ṣíríkù gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wọ́n sọ fún jùṣẹ́ náà sàlá sàlám la ó dẹ̀ wà nínú àwọn kan tó pa tó tí ìparun ṣẹlẹ̀ sí ló fi jẹ́ pé Lukman nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ sọ fọ́mọ rẹ̀ ó ní yáàbò náà yà kí ló sọ fún ó ní la tushrik billah má ṣe ṣíríkù o má ṣe ṣíríkù èyí èèyàn gbọ́dọ̀ jẹ́ kó rin ilẹ̀ nínú ọkàn mọ́ gbogbo ìgbà èyí tó ń túmọ̀ sí pé kí ni tawhid èèyàn gbọ́dọ̀ fi jẹ́ kó yí ọmọ dáadáa wọ tawhid tawhid tawhid méjèèjì tawhid wípé a gbọ́dọ̀ sin kankan àfọbàdẹ́dà a gbọ́dọ̀ jọ ẹnì kankan níbi sísìn àfi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ pàtàkì láàfi látara méjèèjì láàfi mọ oríkèéríkèé tawhid tó kù so eléyìí pàtàkì gan tá a gbọ́dọ̀ fi kọ́ ọmọ ní ní gbogbo ìgbà tó òbí wa ṣẹlẹ̀ kò kò bìkítà lórí eléyìí kò sí ni repercussion rẹ̀ àfi wọn bá mọ́ ọmọ ọmọ kan fẹ́ fa ẹ̀kọ́ funfun ya nínú ìkòkò dúdú lókù. now asalaamu aleykum. waaleykum salaam tala. sa mo fẹ́ béèrè nípa tí bí nǹkan kan bá ṣẹlẹ̀ bóyá níbi tí irú ń sìn tí a gbọ́ pé ìjọba èkó bí ọdún tó lọ wípé kí àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí máa lo ìjáàbù lọ sí skul. ṣé wọ́n sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni a gbọ́ wípé. Ah, no ṣé wọ́n sọ bẹ́ẹ̀. a gbọ́ dáadáa ó kọ́ àkànú pépà a gbọ́ nù ròyìn. okay so wípé wọ́n sọ bẹ́ẹ̀. tọ àwọn ọmọ tèmi ọ̀lọ́ government school blaze àwọn lọ so wọ́n dẹ̀ ń borí ní òjẹ́ mọ̀. àdó ní government school lásán ṣàkíyèsí. ok ok. so mo máa ń wò pé tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n fi tí wọ́n fẹ́ dùn wá ní ẹ̀tọ́ wa. bẹ́ẹ̀ni táwọn atajẹ́ mùsùlùmí. ìlànà wà téèyàn fi lè gbé ìjọba lọ sí ilé ẹjọ́. tí wọ́n fẹ́ béèrè náà ni wípé irú ìlànà yẹn náà ni wípé àwọn tí a sábà mọ̀ bẹ́ẹ̀ni tí wọ́n máa ń jà fún àwọn kinní yìí bẹ́ẹ̀ni òun náà ni bóyá bóyá ká sọ bóyá bí àwọn MSS àwọn bíi TMC hmm. àwọn bíi maika hmm. so àwọn. Ah, mi ò rò pa àwọn nìkan ni ah. mo mọ̀ pé gbogbo àwọn Muslim lawyers tí wọn ò sí nínú gbogbo àwọn àjọ yìí wọ́n dìde sí. ó lè jáwé lọ sọ ìmọ̀lọ́lá eh. kì í dẹ̀ ṣe ìyẹn nìkan ni wọ́n dìde sí. Si wọ́n dìde sí gbogbo nǹkan tí ó jẹ́ wípé ẹ̀tọ́ mùsùlùmí ni tí wọ́n fẹ́ fi dùn wọ́n so kéèyàn gbárùkù ti gbogbo nǹkan báyìí lórí tí wọ́n ń jà fún lórí ẹ̀tọ́ dáadáa na kúnnù kọwàmínà ṣọ́dá lọ́kọ́sìtì. tọ́ ok mo fẹ́ béèrè gangan ni wípé ìkúnlọ́wọ́ lórí ìjà fún báyìí lórí tó jẹ́ pé n tá n jà fún ẹ̀tọ́ ni ọ̀ràn yẹn ni. so káwa náà mọ̀ gbìyànjú now secondly ẹ má bí ẹjọ so ẹlẹ́ẹ̀kejì sorry sorry o. salamu aleykum wa rahmatulah barakatu. ìbéèrè mi ni pé ṣé ìyẹn lè ṣe àlùwàlá ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni tí omi yẹn bá ti kárí gbogbo ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó ń ṣiṣẹ́ níbi bí àbí mechanic tàbí painter tí àwọn kìíní. tàbí bíi ṣùṣàánà tí àáfàá sọ lẹ́ẹ̀kan tó ti fẹsẹ̀ rìn lọ. tí àwọn bíi ọ́ìlì kankan tàbí ọ̀dà tó ti wá dà síyàn lára tíyàn wá rí nǹkan fọ̀ báwo ló ṣe máa ṣe àlùwàlá. kó nùnú kó ṣàlùwàlá ọ gbọ́dọ̀ kí mu. jazakumullahu khairan. ọ̀ndì. aleykum salaam. wàkàsálàm. ìbéèrè mẹ́ta ni ìbéèrè mi ìkíní ni ti orí ti obìnrin tí ó yẹ pé obìnrin tí oyún bàjẹ́ mọ́ lára tó ẹ̀ bá kó ètì àwọn nǹkan yẹn nù yẹn ìjẹ́ ṣẹ̀ríà ní àwọn period tó yẹ pé tó bá ti jẹ́ wípé ọmọ yẹn ti form bẹ́ẹ̀ tí ó ti form ní ìyàpẹ́ inú wa tó bá ti form okumu hide náà lákàkùn ok nefas okumu nefas wọn kà. Ah. doctor ok until i come am lọ́dọ̀ àwọn doctor tó ń ṣe evacuation okumu ah. nefas náà wọn kà kùn tí ó ti form ní. kó tó kírun kò ṣe pé bóyá obìnrin lè máa kírun tó bá sọ fún wa ok tọ́ba yẹ kí ni. kò yẹ pọ́bìnrin yẹn lè sọ pé òun kírun tóun bá ti wà ókè. tẹ́jẹ̀ bá da tọ́ba yẹ pé máa ń ṣe evacuate ẹ̀tàn lẹ̀jẹ̀ dá a máa kírun ṣùgbọ́n táà ń sọ ní pé tí ẹ̀jẹ̀ yẹn bá ṣì wà pẹ̀lú ẹ̀ hukumu nifas náà ni ó wà pẹ̀lú ẹ̀. ok ah. ẹ sẹ́kàn ni lórí ti àlùwàlá. Ah, inú tí mo ti gbọ́ inú àwọn ọ̀rọ̀ tí ìbánilẹ́sọ̀kọ̀ tẹ ṣe fún wa ah. pé tí wọ́n bá ojú kúrò ní kíbla. tí wọ́n bá kírun lọ́wọ́ tí ó bá ti dojú kúrò ní kíbla wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ lórí ẹ̀ lórí àlùwàlá yìí pé àlùwàlá já nǹkan tí mò ń bẹ fẹ́ béèrè lórí. rárá a sọ yìí pé àlùwàlá já ìyẹn kọjá kúrò ní kíbla ẹni tí wọ́n fẹ́ yọ nǹkan lápò rẹ̀ wọlé ó bísì náà wọ́n fẹ́ rún mọ́ra wọn ni nítorí <laughs> wọ́n fẹ́ béèrè wọlé alẹ́ ni wípé báwo la ṣe sọ wípé ẹni tí àlùwàlá rẹ̀ já tó lọ ṣàlùwàlá kò ṣe tẹ̀sílíìmù kò sọ̀rọ̀ kò ṣe kankan á padà continue tó dẹ̀ jẹ́ wípé ẹni tí ó lọ́ nǹkan mọ́ni lọ́wọ́ tá ó kọ̀yìn sí kíblà tó ń fa wàhálà tá a ní kó tún bẹ̀rẹ̀ I get you right torí tàkọ́kọ́ yẹn náà sùn wà fún eléyìí kò sí náà sùn fún. Eh. Eh, ẹlẹ́kẹta ni lórí ti ìkúnlọ́wọ́ táwọn èèyàn bá jà fún ẹ̀tọ́ mùsùlùmí. na like uh, ti hijab na. situation. ma ọ ṣé rally ṣíṣe. rárá lè ṣèkùn lọ́wọ́ náà nìyẹn. rally ò tí ì mú nǹkan kan wá rí ibi tí ìbá sọ̀rọ̀ tí ìbá sọ̀rọ̀ lọ́nu ṣé ká bá wọn ṣe rally la torí kì í ṣojú ọ̀nà wa ṣé ká bá wọn pariwo á bá wọn pariwo torí ẹni tí wọ́n bá ń fẹ̀tọ́ rẹ̀ dùn kọ́ pariwo ara rẹ̀ ni ṣòtì yé ni, tí wọ́n fi mọ̀ yìí pé rárá a lè má rálì o bọ̀tí nǹkan kan náà là ń jọ ń sọ o a rálì nítorí rálì ṣe nínú ìṣesí tiwa so gbogbo àwọn tí wọ́n jẹ́ èkàn èkàn nínú society tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n dẹ̀ lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n fi sọ̀rọ̀ ní kútùbà jimá kí wọ́n fi sínú kùnúùtù kùnúùtù run ìgbà tí wọ́n fẹ́ dìbò mùsùlùmí ni wọ́n pera wọn fún wa o agbẹ́ wọn débà tán o àwa gan ni wọ́n wá bá wọ́n fẹ́ kojú o ìwọ ọlọ́run bá wa kojú wọn o bá wọn tẹ bá wa bá wa rọ̀ wọ́n o bá oríṣiríṣi nǹkan báwọn nínú kunut ní wákàtí mara and all that. ẹ jọ àwa tí a ṣe tá a ti dé kan tá a lè ti a ti dé kan àti ìdí èyàn ò nídìí láti dè kàn kó tó lè bẹ̀rẹ̀. ọ̀nà wo ni abẹ́gbà bá kánò máa fi pariwo ọ̀nà wo la lè gba pariwo tó máa wà láàlè fún wa. tó máa wà ọ̀nà wo la lè gbà pariwo tí ó fi wà tó máa wà tó máa jẹ́ halal fún wa tí kò ní jẹ́ pé máa bọ́ sára pé nǹkan tó ń ṣojú ọ̀nà wa. kọ́tùbẹ̀tì jọmọ ní wákàtí márààrún tá a bá ti dìde last roko tá a bá ti dìde a tẹ ọ sọlọ wọlọ́wọ́ bá tún ti dé o aláwọ̀ iná náà jẹ́ alukọ̀fínú xurì wọn ẹ̀wọ́n tó bí kàmí ṣòro rì wọlọ́wọ́ bá bá a kojú wọn o yàwá ya burú wọn o wọ́n tún ti dé o wọ́n ti fẹ́ ṣe tàkọ́ o ọmọ bó ṣe múrò àwọn tí wọ́n bá ṣe báyìí bá a tètè mú wọn mú wọn kíákíá mú wọn ní gbogbo tí wọ́n bá dáwọ́lé tí wọ́n fi padà sójú ọ̀nà òdodo because tó bá ti di pé wàhálà fẹ́ kojú wọn báwọn sọ pé ẹ̀yin jàmá mùsùlùmí ẹ gbàgbé ẹ mọ́ fi wálẹ̀ bá a ṣàdúrà sọ pé gbogbo àdúrà tá a bá ń ṣe kí ní àtúbọ̀tán rẹ̀ ṣe báwa náà lẹ́yìn fi dojú kọ eléyìí ńkọ́ eléyìí ńkọ́ eléyìí ńkọ́ èyí ni wọ́n fi ni wọ́n fi lè tètè padà ṣùgbọ́n pé à ń kí ni a fi rálì ṣe ta gbàbọ̀ dáadáa bọ́ rẹ̀ rí fún kúlọ́kàn. na na na. wọ́n pín ìwé yẹn àbúmí nǹkó wa wọ́n á tẹ̀ láti sọ fún yín pé eléyìí ò ní nǹkan kan ṣe nínú nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí pé káwọn èèyàn máa lọ sáìn tí wọ́n bá ti rí i pé bóyá bíi five million muslim ló sáìn kò ní nǹkan ṣe kódà kan jẹ́ minority. bíi bíi ti Facebook so di wàá wá di one million kó tó di pé òfin ọlọ́run wàá bá a nílẹ̀. exactly exactly but ohun tó ṣẹlẹ̀ ni pé when we met with the attorney general of Lagos State tó yẹ pé mùsùlùmí lòun náà commissioner for education mùsùlùmí ni mùsùlùmí ni um, eh, kí náà uh, civil kini um, director of civil procedure education mùsùlùmí ni governor mùsùlùmí ni so we have met with them wọ́n ti lọ sí kọ̀ọ̀tún ti ṣe gbogbo ẹ̀ bọ́n tí wọ́n ṣe ní tó ṣe ń sìn ni pé wọ́n try láti tẹ̀rí wọ́n wá ń fi ti ọ̀ṣun state wọ́n fi ń cover up because n tí àti nigeria sọ fún wa last time náà nìyẹn pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀ṣun yẹn ló jẹ́ kí àwọn dákẹ́ lórí ẹ̀ pé àwọn ò tí ì mọ nǹkan tó ń fẹ́ ṣe lórí ẹ̀ but notwithstanding kí ló ṣẹlẹ̀ lọ́sùn. wọ́n gbogbo ti arígbẹ́sọlá pé àwọn kan lọ gbọ́ uh, sultana àwọn kan lọ gbẹ́kú eégún lọ sí school nítorí pé wọ́n sọ pé ká máa mi wọ́n lo hijab or something like that hmm. so wọ́n sọ pé kọ́n bá dàbẹ́ ẹ̀yẹn náà ní Lagos State ló jẹ́ kí àwọn máa ṣe lórí ẹni tí mi rí bẹ̀ ni pé tí a bá ń bẹ lọ́wọ́ ọba ó dà pé àwa fúnra wa a máa kọ̀rọ̀ kọ̀rọ̀ yes sir kọ̀rọ̀ ẹ̀dá yes sir kò sẹ́ni Allah kọ̀rọ̀ olóṣèlú ó lè máa kírun pẹ̀lú rẹ̀ o ọ̀gọ̀rọ̀ wọn wọ́n fẹ̀sìn bojú wá gbàbò lọ́wọ́ wa ni. Yes sir. Yes sir. ṣé ìjáàbù lílò ó di tí wọ́n ń ná. a kafir prime minister Italy wọ́n ní kó sáìn ban lórí hijab ó ní gbogbo picture Mary tóun rí ó ń lo jáàbù ni ṣóun ní kóun wá sáìn against ẹ̀ so orí òun dàrú ni òun ò lè sáyìn rẹ o hafẹ káfíọ ṣáṣẹ ń lò jáàbù nínú nílẹ̀ yìí amúlò garib jidan federal schools mo sì rántí clearly pé nígbà tí Dr. Jibril Oyekan wà ń bẹ tí wọ́n fà afazahulawo yẹra a tí wọ́n fà he was just a farm sec then he was not a commissioner he was a, he was not a minister he was not a governor he was nothing but a farm sec wọ́n ní àwọn ọmọ wa o wọ́n fèsì Professor Jibril Aminu àwọn ọmọ wa o àwa náà lẹ́tọ̀ọ́ sí education education tá a dẹ̀ lẹ́tọ̀ọ́ sí kò wá mìíní wípé ká sacrifice identity wa wọ́n ní kí wọ́n lọ design wọ́n lọ design hijab wọn wọ́n dẹ̀ design hijab òbí tí ọmọ rẹ̀ ò bá lè lọ sí federal school gbà yẹn pẹ̀lú hijab òbí ni ò encourage ọmọ yẹn adẹ̀rẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń lọ wọ́n ń lọ pẹ̀lú hijab wọn so wọ́n ṣe wá dì sí i tó jẹ́ pé federal level ni is being executed lọ́sàn-án gangan ní ìsìnjẹ́ wàá fẹ́ di pé ọwọ́ adi ní tan contest pé a hold ẹ̀ náà lórí kínní tọ́ ọlọ́run mọ tí wọ́n gbà lérò àwọn nù ọlọ́run bá nù bàdà ọ. even the time tí àwọn ọmọ ń lò ní school sí. bẹ́ẹ̀ni. wọ́n affect mùsùlùmí torí pé kò jẹ́ káwọn máa lọ sílé kéwù. bẹ́ẹ̀ni wọ́n sún period táwọn ọmọ ń lò ní public school wọ́n sún di around four o'clock kí ká máa ṣe lesson láti kọ́ wọn látàárọ̀ irú táyì tó yẹ ká fi lọ sílé ìjọ kọ́ ti máa rí àwọn gbogbo àwọn kan yẹn ló wà nílẹ̀. bẹ́ẹ̀ni àwọn mùsùlùmí náà wọ́n dẹ̀ ṣe. bẹ́ẹ̀ni sà àwọn mùsùlùmí ni kọ́lọ̀ ṣàlù. àmín. alakoso. salamu alaykum wa rahmatulah. wa alaykum salaam. Ah ṣe ẹ mú ìdájọ́ kan wá lórí nígbà tí wọ́n sọ pé wọ́n yọ pọ́sì lápò báyìí anabi sọlọ alọ sọlọ pé tí a bá rí nǹkan méjì lórí irun kápá ejò àti akéjì fasokat táwọn nǹkan yẹn bá kú ò níbi tí kíbla dojúkọ tá a bá lé wọn láti pa wọn tá a bá ṣe a sì bìnná o ní àbá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. tí ṣúgùlù yẹn tó ti di wípé ó ń pọ̀ àti àní ṣùgbọ́n rò irun láwàá àtúnrún àtúnrún kìnnì ẹlẹ́ẹ̀kejì ìwẹ̀ ìjọ Jímọ̀ tẹ́ni ìwẹ̀ yẹn o wọ́n sọ wípé kò gbé ìrun. ṣẹ́ra fún hadith ni argument wọn ni ṣẹ́ra fún hadith ni <laughs> argument wọn ni wípé ṣẹ́ra fún hadith ni tó bá yẹ pé ṣẹ́ra fún hadith ni ó lè ó lè kírun ṣùgbọ́n ilé kò sí nọ́ọ̀sì tó sọ wájib ni làṣẹ bọ̀dì kì í ṣẹ́ra fún hadith kì í ṣe pé ó mẹ́gbin kan kú lára ntaadẹ fi kírun yóò jẹ́ ní tó mú ẹ̀gbin kúrò lára torí wudu rafal hadith ni argument wọn ni ẹ. gẹ́gẹ́ bí n ti ẹ kọ wa àwọn àfáà ló sọ yìí anabi sọlá kò mú nǹkan bí ilẹ̀ náà. la kò sí násù tó sọ sọ̀rọ̀ àtẹ̀ntà àlẹ́ gbọ́. argument wọn nù wọ́n tànká tànká dáadáa kátó di pé wọn olúkálukú mú position tó dúró sí. jẹ́sọ́kọ̀lọ́ ọ̀hẹ́ ẹ̀wá ń tàn. tí a bá ń wẹ ìwẹ̀. òkúdẹ̀dẹ̀ ká parí rẹ̀ àlùwalá abẹ bàjẹ́. na àlùwalá bàjẹ́ àbí. àlùwalá náà la fẹ́ fi kírun tẹ́lẹ̀. na rárá àlùwalá ká fi kírun ìwẹ̀ yẹn gan la fi kírun ìdí tá a fi mọ̀ pé wẹ̀ yẹn la fi kírun ni wípé àwọn tí wọ́n wá sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sálàm láti Taif wọ́n béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ lásán àṣìlá ń júwe ìwẹ̀ kò júwe ìrun kò júwe àlùwàlá ó ní tèmi bá ṣe léyìí o màá lọ fi kírun láti túmọ̀ sí wípé ìwẹ̀ jẹ́nàbà ó gbé ó gbé láti fi kírun torí rọ́fúl hadith ni gbogbo ń tá a dẹ̀ fẹ́ fọ̀ níbi àlùwàlá láti fọ̀ lára òun náà so ti yé báyìí nísìnyí but kò sí násù wá bẹ́ẹ̀ lórí ìwẹ̀ ìwẹ̀ jimá pàápàá jùlọ násù tí wọ́n lò ní pé wọ́n tó sọ pé mọ̀nàgásálà wẹ̀gítẹ́sálà làwọn àfáà fi pín sí méjì pé hmm, tí èèyàn bá jẹ tí èèyàn bá jẹ gbèsè ìwẹ̀ jánábà tó tún jẹ gbèsè ìwẹ̀ jimá yóò ṣe méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ni pé ti jimá èèyàn ò gbé ti jánábà. sọ́kàlọ́ kan tí ó kù ká parí ìwé yẹn. na ìwẹ̀ ah. wo ń bẹ̀ ìwẹ̀ jẹnaba ó wá bàjẹ́ ìyẹn so omi tá à ń payà pé iye omi tá a fi ṣe ni ṣe á bùkún omi láti bẹ̀rẹ̀ ìwẹ̀ ń padà ní àbí kí láṣẹ láàrin yẹn. rárá a wẹ̀wẹ̀ yẹn délẹ̀ a tọ́ àlọ́ àlàṣe. jazakallah khan. na ìwẹ̀ eid bíi ti jimá náà kì í hadath kì hadath. لا نعم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته